anything. just a dial away. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. music, music to make you feel good. This is 105.9 FM, your feel good radio. find that. When they talk about find out the remedy, they learn from where we did. Because to find it easy for me. I wonder that is what we say easy well, well for me. Now linking my NIN to my glow line. Eh, don't tell me, play. I feel just vex pick up my phone. Go use the USSD code by dialing star 109 star my NIN hash. Or quickly, I go just text my NIN to 109. I feel also visit glowworld.com slash NIN on top my super fast internet. If I come the area where we say glow word near me, Now eh? just just waka enter. And if you don't forget your NIN, die star 346 hash, you don't get them back. So people there, they call the ask question. And with the call register for NIN, don't worry yourself. Just waka enter any nearest glow word. No let them disconnect you from all the amazing voice and data offers where they inside glow. Linking your NIN, that's safe and it's 100% free with zero wahala. Glow, grandmasters of data. The Nigerian Photo Cinema, are you ready? first time in the history of Ibadan. Canaan Africa and their brand ambassadors will be present at the NPC Exposition 2021. Guest speakers include Jide Odukoya, Larry Eshofilm, Thoto Nimi, Funke Bokno, Libra TV, Moses Babatokwe co-founder, Film House, and Canaan Africa brand ambassadors. What to expect? Workshop, roundtable discussions, networking, masterclasses, lots of goodies to take home courtesy of Canaan Africa and other sponsors. On Friday, 9th to 11, 2021, 10 a.m. to 4 p.m. at the Joggle Event Center. Breakfast and lunch inclusive. Great news! Registration fee has been subsidized by our sponsors and is now 20,000 only. Register at npcexpo.broadnetconcepts.org or call 0810-051-2628. Certificates will be issued. Powered by Broadnet Concepts. Supported by Fresh FM. God, don't you find that when you talk about find out that remedy, the length of where we did. Because to find it easy for me. I wonder that is what we say easy way for me. Now linking my NIN to my glow line. Eh, tell me play. I fit just vex pick up my phone. Go use the USSD code by dialing star one zero nine star my NIN hash. Or quickly, I go just text my NIN to one o oh nine. I fit also visit glowworld.com slash NIN on top my super fast internet. If I come the area where we say glow near me, eh? na just waka enter. And if you don't forget your NIN, dial star three four six hash, you don't get them back. So be dash you. Eh, we don't register for NIN. Don't worry. yourself. Just walk and enter any nearest glow world. No let them disconnect you from all the amazing voice and data offers where they inside glow. Linking your NIN. That's safe and is 100% free with zero wahala. Glow, grandmasters of data. I won't tell you the secret of better food na the low chicken and classic seasoning powder. The ingredient they take make am eh, na natural by nature like real chicken, rosemary, black and white pepper, garlic onion, parsley, mushroom, coriander. If you knack no seasoning powder for inside your jollof, fried rice, egusi and all other soup eh, you go no say flavor, pass flavor. No seasoning powder natural by ingredients, pangba by flavor. Because you find that. When you talk about find out the remedy, they learn from where we did. Because to find it easy for me. I wonder that is what we say, easy way well, for me. Now linking my NIN to my glow line. Eh, don't tell me, play. I think just first pick up my phone. Go use the USSD code by dialing star 109 star my NIN hash. Or ah, quickly, I go just text my NIN to 109. I think also visit glowworld.com slash NIN on top my super fast internet. If I come the area where we say a glow word near me, eh? Let's just walk and enter. And if you don't forget your NIN, die star 346 hash, you don't get them back. So people there, they call the ask question. Eh, we don't call register for NIN. Don't worry yourself. Just walk and enter any nearest glow word. No let them disconnect you from all the amazing voice and data offers where they inside glow. Linking your NIN. That's safe and it's 100% free with zero wahala. Glow, Grandmasters of Digital. It's Maestro on the beat, baby. Desmo. This is Hey from One, the ultimate on Fresh 105.9 FM. Getting ready for your program, our program. Let's talk about it. Oh, it's the duo of Inka Ifele and He Hobie. as they say, Ade Oriokin. I was you, Kwam one. kò jẹ́ kọ́ wọn àmọ́ ti di k one the ultimate. k one the ultimate. bó ṣe bó ṣe pa eyín mọ́ ìbò ni mo fẹ́ràn. mo fún yín mọ ni. ngbà náà ti jẹ́ bẹ́ẹ̀ de rẹ àti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀tún so bá ṣe máa ṣe program nísìnyí. irú disease. Uh, disease. disease. disease. disease. kí ló ń ṣe wọ́n sọ̀rọ̀ disease o. wọ́n á jẹun ní microphone bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mo ní ká wá adé orí ọ̀kẹ́ tó ní ṣadé orí ọ̀kẹ́. kí dẹ́ ṣe mí mọ̀ ọ́n ṣe ṣadé orí ọ̀kí ṣadé. kí má dẹ́ ṣe mí mọ̀ ọ́n ṣe ṣadé orí ọ̀kí àbí kí ló orí wo là ń play yìí. bẹ́ẹ̀ ni wàsá ẹ̀ǹdẹ́ ni màṣẹ ṣàdé orí ọ̀kí ṣàdé orí ọ̀kí ni. ṣàdé orí ọ̀kí. bẹ́ẹ̀ ni. ṣàdé orí ọ̀kí ọmọ aládé àlàáfíà. tọ́wọ́ pa àti mọ̀ fún òtí ìgbà náà ni a lè gbé ọ kúrò bí a gbé ọ lọ. àbámọ̀ tí nìkan lọ gbé ẹ wá báyìí. honestly arọpò ti wà òkè ni. ọ̀gá inú mi tún dùn látara ni ibo mo fẹ́ yí birthday mi sí february báyìí láti september mo fẹ́ fi ọwọ́ yìí sí. yíyí sí ó wà lára àwọn tó sọ pé oṣù wo complete àmọ́ ngbà tó rí pa àmọ́ tá a wà ń bẹ́ a complete a complete àpè àtúndé lẹ́kùnrẹ́rẹ́ àtúnṣẹ́lẹ̀ ọ̀ á fẹ́ yí birthday ẹ̀ sáájú orí ọ̀kẹ́lá mọ̀ lé. ológbòkò fọlẹ̀ àdé orí àánú mo rí gbà. kì í ṣe pẹ́yẹ kẹ́yẹ àjẹ́ orí ìran. àánú la rí gbà. kí máa jẹ iṣẹ́ pẹ́yẹ kẹ́yẹ. ṣàdé orí ọ̀kìn. ọmọ síkírù àyìndé bá rìsítà. ní ṣàdé orí ọ̀kìn. síkírù àyìndé mo ń jẹ́ṣẹ́ tó rán mi o. fún ṣàdé orí ọ̀kìn. lórí eré fújì. ṣàdé orí ọ̀kìn. Ah. ọ̀rẹ́ bọ̀ malam malam o gẹ̀ẹ́tì ìjà alájì ọ̀yà ìjà alájì fún mi. Ah, ah, alájì ń bínú alájì ń bínú alájì. orí mi àjẹ orí kí dẹ́ ṣe mímọ́ ṣe àjẹ orí ọ̀kìn. Oh yeah, let's slow down the beat, man. Let's slow down the beat. We need to slow down the beat. jẹ́ ká bọ́ bọ́ọ̀lù àná gùn. ayayayaya jẹ́ kí n kọ́kọ́ ti bi ọpẹ́ bẹ̀rẹ̀ nù. Eh, àwọn birthday tí mo ti ń ṣe sẹ́yìn mm-hmm. eléyìí yàtọ̀. ó yàtọ̀ ó yàtọ̀. torí ìgbà tí mo bi ọ́ léèrè pé bọ́ọ̀lù àti fẹ́ ṣe birthday ẹ̀ olóòṣe nǹkan kan sórí oníwà kan gbóúnjẹ wá. mo ní kọ́kàn fún àwọn staff lóúnjẹ mo ní ní ìṣèlú mm. mo ní mo fẹ́ fi ọpẹ́ sọ ọlọ́run lẹ́nu mm. ní ọdún kan tí mò ń tájẹ̀tì hmm. mo fẹ́ fi ọpẹ́ sọ ọlọ́run lẹ́nu lọ́dún kan tó ń fojú sùn mo ní mm. gbogbo ohun tí bá jẹ́ ọpẹ́ mm. tí mo fẹ́ kó orí ẹ̀ jọ mo fi mm. sun orí ọdún yẹn mo ní mo ṣe ni pé mo fẹ́ ní sùúrù díẹ̀ ṣùgbọ́n eh, bọ́lá òun ṣe fẹ́ ló ṣe rí lánàá kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn staff Fresh mm. FM fún eh, gbogbo ohun tí ẹ gbé kalẹ̀ àti lọ́wọ́ eh, ẹgbẹ́ akọ̀ròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ NUJ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn then àwọn aráàlú. Mm olólùfẹ́ hmm. Yínká Ayéfẹ́lẹ́ olólùfẹ́ Fresh FM hmm. kọ́ọ̀lù pọ̀ abẹ́ni pé mi ṣe birthday rí ìpè pọ̀ ìpè pọ̀ hmm. now ní gbogbo birthday tí mo ti ń ṣe pátá mi ìfẹ́ ríru eléyìí reason rèé ṣọ̀n pé kéèkì kan lèèyàn fi ṣe birthday kéèkì kan lèèyàn fi ṣe birthday ṣùgbọ́n kéèkì tí wọ́n gbé wá fún mi ní àná kéèkì tí mo gbà àárọ̀ yìí ó ń lọ sí twenty six kéèkì. èwo lọ inú tó wà lálẹ́. ẹ mo yẹ tá ẹ ti pín láàárọ̀ yìí mélòó lẹ ti ah, ah. bùjẹ láàárọ̀ yìí ẹ ti pín mẹ́rin láàárọ̀ yìí òyòkù twenty two ẹ má bàa sí o. èwo la èwo ló lágbè lọjà lọta. ata kankan bẹ gíjẹ yìí ni nǹkan tẹ́ kàn ṣe ni pé ẹ máa bu gàrí tilé wa. ṣé bọ̀dá ní sùúrù. lóò àtòtọ́ ni ẹ máa bu gàrí tilé wa. ẹ máa bu gàrí ní sùúrù. èwo la máa bá àwọn opó. sọpọ́ nìwọ ni. ní òun mo ní ká tún rẹ́ta àwọn opó ẹ̀ màpá tí wọ́n ti wọn náà tẹ́lẹ̀ karọ́ tí wọ́n nù kọ́ náà ah! ni. ok after five la wa ogun ogun three o'clock ti ṣiṣẹ́ tán. tọ́jà ti gbàgbé àwọn fífà náà wá dànù láwà nù. FIFA. kọ́ ló wá. àwọn fífà ni àwọn fífà. fífà kọ́ ni wọ́n fífà. fífà kọ́ ló wá o. no oga you no know how to pronunciation na fífà. oga na fífà you wan talk. ẹ̀yin kan sọ pé fífà ìwọ tó sọ pé fífà. fífà. fífà. bẹ́ẹ̀ni. fífà. fífà. fífà. ọmọ ni ọ fífà four of the turn. four mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníròyìn pátápátá mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí iṣẹ́ wọn jẹ́ iṣẹ́ ọ̀yà pẹ̀lú àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn fiban ẹgbẹ́ wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá èyí tí mo ní mi ò fẹ́ àfìgbà tí wọ́n yà mí lẹ́nu láàárọ̀ àná hmm. imagine kí irú bàbá Yẹmí Ògúnyẹmí àwọn lálọ́mí àmọ́lé àwọn Gbóyèga Lawal àwọn ọdẹ ìlú ìbàdàn àwọn ni wọ́n jí mi ńlẹ̀ wọ́n dé sí àwọn tó wá látán kúrò lọ́yọ̀ọ́ wọ́n dé ìbàdàn ní seven o'clock torí pé mo fẹ́ ṣe mo fẹ́ ṣe hmm. ah, tún gbé kéèkì wá hmm. wọ́n tún wá gé kéèkì yẹn nílé ọ̀dọ̀ mi wọ́n tún hmm. gbé onílù wá ah, ah, iyì pọ̀ iyì pọ̀ ẹ ṣe ẹ̀yin tí kọ́lá olóòtú náà sì fún alálẹ̀ ìjẹta ní ń lọ lórí rédíò ẹ ṣé mo dúpẹ́. tí máa ní kí n máa dárúkọ àwọn èèyàn mo lè ṣe ọ̀pọ̀lọpọ̀ torí pé mo lè má lè dárúkọ àwọn èèyàn tán bàbá mm-hmm. Yẹmí Fárúnbí àwọn ni wọ́n jẹ́ father of the day níbi lecture tá a ṣe lánàá pẹ̀lú ọ̀gá wa ní NBC zonal director wa Raphael ẹ ṣé mo dúpẹ́ pẹ̀lú gbogbo ìgbìmọ̀ aláṣẹ NBC ní zone wa yìí mo dúpẹ́ lọ́wọ́ yìí. èmi ti mọ̀ mo ti mọ̀ wọ́n ti mọ. ok àwọn tó wá wo bọ́ọ̀lù lánàá ìfà mi ò mọ̀ mi ò rò bóyá bẹ̀yẹn kún tó bẹ̀yẹn rí e, àwọn èrò tó wá wo bọ́ọ̀lù lánàá àbí bígbà tí èèyàn wà ní Liberty Stadium èrò yìí pọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú dìde. bákan náà àwọn footballers wa àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n yí bí àgbà lójú àtàwọn tí ń rèdí lórí fíìdì. àwa nìyẹn o. ẹ wọ wo wọ́n ti wọ́n tán ní jásí jùlọ. jẹ́sí tóbi five kọ́ fọ́ ni. tó bá wọ jẹ́sí báyìí èèyàn ní rí ọmọ. iná player lè mi mi ò fi lórí fíìlì mo fẹ́ mi bá wọn lọ ni. iná player náà ló gbọdọ̀ ní. àwọn kan bá ní ẹ eh, eob àwọn retí kébé bọ́ sójú ilé. ní kọ́mọláfẹ́ ọláyà ni bá ń pè ẹ eh, ilé àná òun lòún wà o eh, kíkálukú fífi láti jẹun tí wọ́n bá fẹ́ mu ah, ah, níbo ló ti ń bo ilé àná ẹ wọn ní ẹ̀yin bóyá ìyá àwọn àbẹ̀tà ò tí ì ṣàlàyé fún mi pé kí ni pé kí ni mi ò mọ̀ ọmọ lọ́jọ́ iwájú ilé àná òun kí n bi lálọ́ mi pé ilé àná òun lòún wà ní ilé ọ̀dọ̀ mi. dúró ṣé èsì kan fẹ́ gbèrú ọ̀ látẹ̀yìn pé mọ̀ rẹ̀. ẹ̀yin nígbà mo ti sọ fún owó ìyá wẹ́dà hmm. yóò bá ń rọ irin gidi Hmm. àwọn ọ̀rọ̀ sí waste yẹn ni ọlá. ok ah, ṣé n ti kọ́mọdé fẹ́ sọ nìyẹn. máa ṣàní kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ ni owó ìyàwó ẹ̀dá ah. ni ọba ń rọrin sí rand àá fi kọ́kọ́rọ́ sí i yínkùsẹ̀ máa tọ́jú kọ́kọ́rọ́ sínú pọ́ọ̀sì mi. Hmm. Hmm? ọjọ́ ẹ̀san dé ìwọ àtàwọn wo. dẹ̀jẹ̀un bí ìgbìyànjú ṣe fíìmù ni ó sì ṣe o. ìwọ àtàwọn wo. àmọ́ wọn ní lọ skul mọ́ àbí. wọn gbélé yìí. wọn gbélé yìí. ó rí pàwọn èèyàn ó ti torí àmọ́ rẹ̀ ra visa tí wọ́n lọ kàn án mọ́. ah yínkùsẹ̀ ìbá rẹ̀ àwọn wo ọwọ́ à ń sá nísìnyí ọwọ́ à ń rọ irin wo ẹ bá ìyá mẹ́ta ẹ má jẹ́ kán rọ irin kírin ah. sára ọmọ kankan o. waste ẹ ni. ẹ irọ́ ẹ fi waste ọmọ lẹ̀ ẹ mọ gbẹrin kankan sí ọmọ máa rurin kiri sọ ajẹ bí ọbọ ni. Ah, light light weight. kò wá ìjẹ feather weight tàbí kọjá feather paper weight. <laughs> oh ẹ ṣeun adúpẹ́ ah, odúpẹ́ lọ́wọ́ yín fẹ́ ṣeun adúpẹ́ ah, máàcì hmm. dùn gbogbo ẹ̀ ló dùn. wọ́n bá fẹ́ kí n padà sójú post màá kọ́ ṣe tó ń pè ní road work fún odidi oṣù méjì náà tí màá kàn máa lọ ìtàn ẹ̀tọ́ kẹ̀tẹ́lẹ̀ tí ń nà ó ti ń nà mo ní ṣẹ́gun ìwọ ló yẹ kó mú lò. èmi kẹ èmi kẹ hmm. ìyàwó mi lẹ́dàá wà lálẹ́ fún. bí báwo. olùlẹ̀ bá dáìfù lẹ́ẹ̀kan báyìí stress àwọn èrò ẹ̀ jáde ní tí mo ẹ̀ jẹ́ jù lára bọ́ ní tí mo ẹ̀ jẹ́ jù lára. ló ran yín sẹ́ báyìí ẹ ẹ ṣàdàkẹ́. <laughs> nǹkan tá a lọ gbálẹ̀ yìí ni o ti rántí. nígbà àkọ́ bẹ̀rẹ̀ Fresh FM gbàrà a bá lọ gbá bọ́ọ̀lù kan léyìí ní sọ ti gbàgbé ní léyìí ní ẹ̀sùn lójú. ok ok lẹ́yìn kule. ah tí mo kíìpù. n tó múlé. ah o kò bọ. ah sọ̀rọ̀ kan báyìí tí ṣé ta ló kọ́ gbá ṣọ́ọ̀tì kan báyìí tí tẹ́lẹ̀ kan forí dà ẹ̀ bá tiẹ̀ sí ni àbí sóòlù namdi namdi ni ẹnìkan kan forí dà bá tiẹ̀ ní sọ́mọ́ pé mo ti kọ́kọ́ lọ báyìí hmm. ọwọ́ tí mo ní kí n tán padà bíi ti tẹ́lẹ̀ mo pè é. wéèsì ah, wéèsì ní pa mo gbọ́ kẹ́kẹ́kẹ́kẹ́ ọ̀rọ̀ kẹ́rẹ́kẹ́kẹ́kẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ ọ́ bú èmi ni mo pariwo kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ta ni mo gbé. ẹ̀rọ èmi ti mọ̀. nígbà mo lọ lé mo ní ẹran àgbo ta ni mo gbà tálẹ́lí náà ti yọ mí lẹ́nu. fúnra mi ni mo ní èmi mo yọra mi lẹ́nu. àyà torí táìmù wa ah. ṣẹ́gun ẹ jẹ́ lọ síbi ètò fún tòní lákòótọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo mm. èèyàn pátápátá gbogbo èèyàn olólùfẹ́ ayéfẹ́lẹ́ I usually say there is uh, you uh, you make me feel alive mm. each time tí máa rí ìfọwọ́fìfẹ́ hàn ìṣọwọ́fìfẹ́ hàn sí mi ó máa ń jẹ́ kí n feel alive mm. despite mm. any odd despite any pain á jẹ́ kí n mọ̀ pé yes mo ṣì wà mm. láyé mm. mo ṣì nítumọ̀. Mm. Eh, Isaac Brown, I really appreciate you and thank you so much. AOB e fan club náà gbé. AOB e fan club thank you Fresh FM fan club ẹ ṣe eh, jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ bàbá PF <coughs> Ọwá àti bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ bàbá Fẹ́mi Emmanuel ẹ ṣe mo dúpẹ́ then kí n tún dúpẹ́ lọ́wọ́ eh, Senator Fẹ́mi Lanlẹ́yìn ah, mo rọ́wọ́ yín ẹ ṣe mo dúpẹ́ thank you so much sir. <coughs> Ah èyí mẹ́rin ní kí n sọ fún ọ pé àwọn retí kéèkì. kéèkì wo. ngbà ní ó pọ̀ yẹ́yẹ́. ngbà ó ti wá pọ̀ yẹ́yẹ́ nǹkan. a máa fi ti yín ránṣẹ́. sórí omi là á gbé gbà yẹn àbínú atẹ́gùn. àwọn kéèkì tó wà nílẹ̀ oh, nísìnyí n ò lè bàjẹ́ lórí di ọdún kan. mo ti mọ nǹkan tí màá ṣe mm. ìkan wà ńbẹ̀ tí mo fẹ́ gbé specially sọ́tọ̀ eh. Eh, bóyá kí n gbé yẹn dì wọ́n dìgbà tán bá dé eh, àwọn àti búkà. ẹ alẹ́ kó sílé transport transmitter. àwọn àwa ti wá sọ pé tí mi bá kú ẹ kó kéèkì sílé transmitter. òtútù mi ò lè jẹ́ kó bàjẹ́ rárá. a gbé lọ́nu fíríjì mi lé. àwọn àti wa náà sọ pé tí n bá gbé kéèkì wá skul lọ́la kí n má wá skul. o lè wọ wúlẹ̀ lọ skul mọ́ tẹ́lẹ̀. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ kéèkì. níbi tó o gba òdo dé. má tiẹ̀ lọ skul mọ́ kò yẹ lọ skul mọ́ àwọn tí ló sọ bẹ́ẹ̀ gbé pé pé àlọ́ ò lọ skul mọ́ bẹ́ẹ̀ni kò àní kò ní ìdí wọ́n ti kọ lẹ́tà lé ọ lọ́wọ́ rí tí tíṣà yẹn sọ pé mo fi ọlọ́run bẹ̀ ẹ bá wa bẹ bàbá rẹ̀ ó jọ kó mọ̀ fi ọmọ ìránṣẹ́ sílé ìwé mọ́ ìwé mọ́. àdáhùn lákọ̀ọ́kọ́ àdáhùn lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wọn ni ó dáa àfi ayé lálàbẹ̀ yín tí ẹ bá gbọ́ tọ́lọ́run. ẹ sáà gbọ́ sáyé lálà lẹ́nu onílé ẹ̀kú ilé o ẹ̀rọ ọ̀nà ìlẹ̀ láyínká lè mí jẹ́ mo bóde kí n má bàa ṣe ayé lálà òní. ọmọ náà bẹ̀yìn tẹ́ ẹ gbọ́ pé. tẹ́ ẹ gbọ́ àfàyè lálà bẹ́yìn àbẹ àwọn ọ̀sẹ̀ elújùmọ̀ká ti gbọ́ ayé ń pèlẹ́ nìkan oṣù láyínká eh. jagunlabi ti ń para alẹ́ bí ẹni ń para ogun díra ètò bí ẹni lọ́wọ́ làkàdé eh. ìdàkùnrin mẹ́ta àti bẹ́ńgàn. ẹ jẹ́ ká tún máa múra lẹ̀ lọ́sẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ ìgbàládùn wa lórí Facebook a tún máa ṣe bíi tìjẹjọ lénìí káàdì tá a tún dà síbẹ̀ bá a ṣe ṣe níjẹjọ mm. náà látúnṣe lẹ́yìn kí kálukú máa múra sílẹ̀ ni hmm. a fi ṣe kà ẹni bá ti lóòdù inú mi dùn pé gbogbo àwọn tó lóòdù níjẹjọ gbogbo wọn náà confess pé òun lòun lóòdù àwọn làwọn lóòdù àwọn hmm. làwọn lóòdù inú mi dùn. so àtúnṣe bẹ́ẹ̀ lẹ́ni ẹ pé àwọn tó kù kí wọ́n darapọ̀ mọ́ wa o ẹni bá ti fẹ́ jẹ káàdì tá a fẹ́ fi síbẹ̀ fún àwọn tó wà lórí Facebook láti fìfẹ́ wa hàn sí wọn náà káàdì làá fún wọn lẹ́ni ẹ darapọ̀ mọ́ wọn fresh fm ìbàdàn at fresh fm ìbàdàn lórí facebook. ṣé ti ka news mention lórí program yìí ni. Ah. ok gift ni nígbà tí mo rí ilé iṣẹ́ ká ilé iṣẹ́ MPG Farms tí wọ́n fún alẹ́ dìé lọ́sọ̀ọ̀sẹ̀ mm. ah, ilé iṣẹ́ mi ti fara wọn ti darapọ̀ pẹ̀lú wa o ilé iṣẹ́ GX Foods GX Foods okay. Nigeria Limited ok àwọn náà kó drinks yẹn wa fruity juice ó mà pọ̀ gan. mo àìtí mọ̀ bó ṣe rí lẹ́nu. ọfẹ tọwọ nu o ah, ah. lọ eléyìí ti ń kan rí o ti mú o ti mú o ti gbé tiẹ̀ fún ẹ àbí o ti mú tẹ̀ráyé mi lóde o ti tà mí musa rí pọ́n káràmásìkì látàárọ̀ pé ó ti mú ó ní ọ̀gá àwọn pípù yìí eh, àwọn pípù àwọn pípù kan wọ́n try gan kí ló ṣẹlẹ̀ ó ní tẹ bá rí nǹkan tán kó wá mo ní kí náà kó wá ó ní cartons mo ní carton kí ni ah, ó tún wá sọ fún mi olè tẹ ń ta carton kan mo ní kí èwo ló kàn ẹ́ bẹ́ẹ̀ bó ṣe mo yẹ tán ta carton kan àṣé o ti gba carton tiẹ̀ o ti jó mu bó lórí lẹ́nu. èmi náà ti mú bẹ́ẹ̀ mágí rè pọ̀ jù. Ah! Ah. nu jùs ni mágí wà. mágí rè pọ̀ jù. o ti mú èròjà ẹ pé lẹ́nu ẹ lẹ́nu ẹ àbí wọ́n ń pè ń commercial. <laughs> Eh, five cartons ní ká máa fún àwọn èèyàn márùn-ún every week Apex Fabrics ní gbági. one one carton mm. ká máa fún wọn. wow mm. okay. Nipco PLC. ilé epo. MPG Farms gbogbo pátá la dúpẹ́ lọ ọ̀fadà house bó o. ah ọ̀fadà house hot ọ̀fadà. ah ok eléyìí wọ́n ṣèṣe dín ni <laughs> ẹni tó bá jẹ́ wò ló lè mọ tí ìkíní ìjásí kí n tó lè gbà wọ́n láàyè láti wá sórí program ẹni bá jẹ́ wò lélẹ̀ mọ́ tó jásí. sétí jóni sítọ̀rẹ́ wa ọ̀gá sẹ́mọ́lẹ́ rí bẹ̀. kẹ́yìn burúkú sígbó sétọ̀rẹ́ wa níbo ẹni tó ní sétọ̀rẹ́ wa ẹni ọ̀rẹ́ wa. <laughs> bó o lórí lẹ́nu. ó ṣe dáadáa ó ṣe dáadáa ọmọ tí mo ti wá. màmá rẹ wá ṣe rèkérèké lẹ́nu. wọ́n gé pọ̀nmọ́ yẹn ní sáìsì ẹnu. ẹnu èyàn kàn mọ sọ́ọ̀sì. ọmọ kan tẹ́mi fi láìkẹ̀ wọn ní ṣọ́ọ̀bù. Hmm. they are shopless. wọn ní ṣọ́ọ̀bù. online náà wà. online ẹ pè wọ́n ni pé ẹ fẹ́ jọ fada. Hmm. wọ́n á dẹ̀ wá deliver fún yín níbi tíbi tẹ́ ẹ bá fẹ́ kódà bí òun ṣe Ìbàdàn wọ́n ó deliver ọ̀fadà fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ṣé kìí ṣe commercial. mo sọ̀rọ̀ ẹ lọ mo ń ká mo ah, start time fún ọ ní ẹ mọ sọ lọ. no mo ná fún wa ní. ẹ ò ní wọ́n deliver fún wa. rárá eh, mi ò sọrí eh, ok. kúkú ṣe jíǹgù fún wọn ṣe eh, jíǹkù fún wọn tọ́ba jẹ́ mi. wọ́n fún wa ní èèyàn èèyàn márùn-ún. kọ́mọ gbọ́ fada. kọ́wá gbọ́ káwọn tó tó ọ̀dà káwọn wọ̀ ọ̀dà fada kò má kó bá mi nà wá. yínká ayífẹ́lẹ́ lè ní bẹ́ẹ̀ <laughs> ṣẹ́gun jalo jalo jalo. olóko <laughs> ajé olùfi tọ́gà rẹ̀ ń tì ọ lọ gbogbo kéèkì tó kù kọ́mọ̀sí pé tàtẹ́ fi mẹ́sàn-án owó àìpìn lẹ́pẹ́. rárá mi ò háìpù ẹni tí wọ́n ń kọ̀máṣá mi. ìwọ lọ sọ pé wò ní sọ́ọ̀bù tí <laughs> wọ́n rán débẹ̀. ọ̀fadà wọn dájọ́ ọ̀fadà wọn dá. ó dà sọ́ọ̀rì eh. pé mo sọ bẹ́ẹ̀. kèké dáàbì bí ọ̀kadà wọn máa fi ń dìlífà ọ̀fadà. Eh. irọ́ márùwá ni. rárá tírọ́ọ̀kì ni mọ́tò irinṣẹ́ mi náà ń lò. Ah, ọlọ́run ògo ni fọkọ. alihamudulilayi. mo wèrò lánàá inú mi sì dùn. ayọ̀ mi kú. láyìnká hmm. hmm. tó bá jẹ́ ti ti ro tèèyàn ni <sighs> ọ̀tọ̀ níbi tí ó yẹ kí eh, olódì rẹ̀ wà ní ká sọ ti gáskíá hmm. mo kàn wo lọ́wọ́n bá nú àánú ẹ̀ ṣá hmm. àwọn tọ́lọ́hún fi ń jọ́ lọ́hún nu tí ò lè yẹ nìkan kan rárá nígbà míì hmm. a lè sọ pé ìró ni ó ti ya kọ́lọ́hún ní ìbu ni ó ti ya ìgbà míì sì ní a lè sọ pé lọ́wọ́n ó pẹ́ kó tó dé hmm. àmọ́ kó lóun ó ti rí díẹ̀ kó tóun tó dé àwa ni tóun bá dé òun hmm. òun fẹ́ gbé àmì kan hàn ni hmm. káyé lè ba àmọ̀ pé lẹ́yìn òun kò lè sálágbára kankan mọ́ ọlọ́run a fọmọ kan sọ̀kò sáàrin ìdílé tó jẹ́ pé orúkọ gbogbo ìdílé òun ni ó gbé jáde mo sọ níjó ni mo ti ń pè ní destiny kò dìgbà téèyàn bá kọ́lé rẹpẹtẹ o ní nǹkan ńlá rẹpẹtẹ o kéèyàn tó fòfin destiny rẹ̀ thirty three àníyá fi yẹ̀ sí ní jésù lò láyé lójú àwọn kan ọsàn kù ni hmm. àmọ́ lójú ẹni tó fi sọ̀kò sáyé ọmọ hmm. pé iṣẹ́ ìràpadà lọ́wọ́ á parí hmm. ó sì ti parí iṣẹ́ rẹ̀ nù ọlọ́run ògo ni fókọ rẹ̀ ọba tọ̀nà rẹ̀ ò yé èèyàn tí èrò rẹ̀ ò yé èèyàn ó ṣe ń ṣe ń tiẹ̀ kò lè yẹ nìkankan wọ́n ń pè ní aríran jùlọ lọ olóṣèlú nígbà míì òun àtibàjẹ́ bóyìnbó lọ́lọ́run orí òyìnbó dàrú mọ́kò ó mọ sáfún mọ́tò ni hmm. ebi bíréèkì mọ́tò báyìí já hmm. ó lè gbẹ̀mí òyìnbó òyìnbó ṣe plane àmọ́ plane ń gbẹ̀mí òyìnbó fúnra rẹ̀ òyìnbó ṣe helicopter hmm. helicopter ń gbẹ̀mí òyìnbó hmm. òyìnbó ló discover iná electricity ah. iná òun náà sì ń ṣe òyìnbó léṣe àmọ́ kò wọ́n lápá lórí ẹ̀ hmm. wọ́n tó ń gbé láàrin àbójú wọ́n fi yẹbẹ sí kan àfinihàn fapá tini nígbà lẹ́ bá rọ́ ọba tí ń fẹ̀yìn pọ̀ yẹn nígbà tílẹ̀ bá ń pò yìí tán lajẹ́ ayé ńlá mi ó kù ú kù ní bọ́n ti wo olódùmarè ń ró nígbà táyé bá sọ pé tán olódùmarè àṣìlóhùn kù síbẹ̀ ẹ̀mí àwọn wòlíì mímọ́ ni ọ́ hmm. atóbi tán aláìníye hmm. ó pọ̀ kọjá kíkà ó tẹ́rẹ̀rẹ̀ kọjá rírí tán ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin ìwọ tún wá ní bẹ̀rẹ̀ ohun gbogbo ìwọ sì lò pé ohun gbogbo bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rẹ àtúmọ̀ bẹ̀rẹ̀ rẹ hmm. ọ̀bánirin ìkíyàwó tán ni ọ́ hmm. ọba yín lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó ń báyàn lórí ẹkún báyàn lórí òṣè á hmm. sì fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni tí wọ́n bá ní kò tán olódùmarè ni ó sì kù síbẹ̀ ta ló wá tó ọ láyé ta ló jù ọ lọ ọba yẹn ń wárìrì níwájú rẹ ìjòyè ń kó bẹ́ẹ̀rẹ̀ fún ọ àwọn tí wọ́n pera wọn léèyàn nígbò ní olódùmarè alóhùn kan yẹn ń dá wọn ní bóun bá fẹ́ gbantí ń gé èèyàn lára wọn kò eh. sẹ́ni tó lè mọ́hùn mo mm, mm, mm. gbọ́ ti kú dúró ládìí pọ̀ láyínká wọ́n nígbà tí ó kú wọ́n ní gbogbo uch ló mì tìtì mo á bẹ̀rẹ̀ lọ́wọ́ ń tọ̀hún eh. mo ló dáa náà o ká pé akọni ló ń tọ̀hún lóòótọ́ tá a sì lè pèlè èèyàn ǹjẹ́ ìgbà òkú tán ṣẹlẹ̀ ọjọ́ náà ṣú àbí òṣù ṣẹlẹ̀ ọjọ́ kejì mọ́ àbí òmọ́ àjẹ́ pé ọlọ́run respect anybody ẹni tó bá kàn wù ní ṣàánú fún mi aláàbòlẹ̀ góṣẹ́ni ni mò ń ké sí ọba tó ń yà àwọn kan lẹ́nu tó sì ń yọ àwọn kan lẹ́nu ìyanu ló jẹ́ fún Ísírẹ́lì ìyọnu ló jẹ́ fún Íjíbítì òkùnkùn níbí ìmọ́lẹ̀ lódì kejì ọlọ́run lọ́rùn ìwọ ló ń ṣe gbogbo eléyìí ta ló tó ọ láyé ta lójú ọ ibi fúnra rẹ lóyún ara rẹ ó gbẹ̀bí ara rẹ orúkọ rẹ wá pọ̀ lọ rẹpẹtẹ mm. Jehova lórúkọ rẹ ọba tó tó tán mm. ó tó jara rẹ gbé mm. ẹkùn tagiri gbéra ẹ níjà à ń lé ń bọ̀ ó tún lé àwájú ọlọ́run ìwọ náà ni ọ̀bánirin kíyàwó tán yányán hmm. nígbà míì hmm. alóhùn ọ̀bánirin ìrìn àjò hmm. bẹ́ẹ̀ ni bí ìtumọ̀ wolédo o ti rírú ẹ̀ rí ah, ah. ẹlẹ́nu jẹ́ ń bá ọ sọ olójú talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Money, money. iléeṣẹ́ abánipilẹ̀ ọ̀la health concern global consult ti fi gbọ̀rọ̀ jẹ́ ka wọ́n ti pèrègede nínú ìlàkàkà wọn láti mú ọ kúrò nípò tó wà bọ́ síwájú ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò alájẹsẹ́kù tiwọn láti ṣèrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáńlá ayé lójúlọ àti rọwọ́ ọ̀rí èyí tá a mọ̀ sí multilevel marketing cooperative investment credit society limited láti pèsè ìrànwọ́ fún gbogbo ẹni tó bá fowó pe náà owó lọ́dọ̀ wọn pẹ̀lú àǹfààní ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún ìdókòwò wọn láì jẹ́ pé ẹ̀ ń ta ọjà kankan kiri kódà wọ́n tún ti wá ṣe àgbékalẹ̀ oríṣiríṣi packages bí okòwò ilé àtilẹ̀ real estate package oúnjẹ olóṣooṣù food option package ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship package tó fi mọ́tìrìn àjò afẹ́ tourism package àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò àgbọ̀n ọ̀gbẹ́ ibùdó ọ̀rọ̀ ni láfiní ẹ̀kọ́ sí wọn lónìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ilé gàgàrà tó wà lẹ́bàá MRS filling station Academy Wo Road Ìbàdàn tàbí kẹ́ pé oh nine oh five thousand forty eight sixteen oh nine oh five thousand forty eight sixteen ní kẹ́ ẹ máa pè Health Concern Global Consult kọ́kọ́rọ́ rẹ láti ṣílẹ̀kùn ọ̀la. Guy, I'm in front of your household. Oh. <laughs> God! <laughs> what is this I'm looking at? How fun. Last, last. Now you did change your radipiro. <laughs> Wait, wasn't it two days ago that you bashed your car? Uh -huh. And now you're driving another one? Oh boy, now blessings on blessings on blessings. Oh. Hey! Oh. You just upgraded like that. Guy, I beg be quiet. Is that how people buy cars? It's the car my insurance company, AXA Mansard, gave me while my car is getting fixed. Eh, It's a lie, oh. AXA Mansa gave you makeshift car. Yeah. The same company that took your car to Better Auto Shop all within 24 hours. <laughs> Guy. Why you no show me the way? Before my insurance company make me pack car for three months, they jump boss round goals. <laughs> AXA mentored Moto Insurance is the one time insurance feels like an upgrade and leaves you wanting to say thank you for what you truly deserve. Visit www.axamentor.com or call 0700 AXA Mentor today. AXA Mentor. ta ló sọ pé kò fọ̀kẹ́ ó bìbì ó pọ̀ pa ó pò rẹ́kẹrẹ́kẹ nílé ìtajà fóònù MD Global Communication wọlé kanlẹ̀ sí yàrá ìtajà wọn kó mẹ́yìíkéyìí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó bá wù ọ́ pẹ̀lú àsansílẹ̀ owó péréte tó sì mọ sàn yòókù ní mọ̀dámọ̀dá MD Global Communication nìkan ló ti lè ráwọn ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone Samsung Nokia Infinix Tecno àti itera ló wọ́pọ̀ kú kò sí fóònù tẹ́ra níbẹ̀ tí ò lálòpẹ́ kẹ̀tíkẹ̀tí lè ro yàwọ yàrá ìtajà wọn bẹ́ẹ̀ ni kò accessories tẹ́ wá débẹ̀ tẹ́ ẹ̀ bá. babambari ẹ̀ ní iphone pẹ̀lú samsung tuntun àti uk used tó lálòpẹ́ tẹ́ tà lọ́dọ̀ wọn. wọlé kanlẹ̀ kó mú fóònù kó sì mọ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. kàn sí wọn ní aa complex nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọjà academy along express road iwo road ibadan. ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ wọn zero eight zero six zero six two eight eight four eight. md global communication kò pọ̀ kẹ̀ ó pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀. find that. When you talk about find out the remedy, they learn from where we did. Because to find it easy for me. I wonder that is what we say easy way well, for me. Now linking my NIN to my glow line. Eh, don't tell me, play. I think just that like, pick up my phone. Go use the USSD code by dialing star 109 star my NIN hash. Or quickly, I go just text my NIN to 109. I think also visit glowworld.com slash NIN on top my super fast internet. If I come the area where we say glow word near me, na eh? just waka enter. And if you don't forget your NIN, die star 346 hash, you don't get them back. So people there, they call the ask question. Hey, eh, we don't call register for NIN. Don't worry yourself. Just waka enter any nearest glow word. No let them disconnect you from all the amazing voice and data offers where they side glow. Linking your NIN. That's safe and it's 100% free with zero wahala. Glow, grandmasters of data. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. báwa gan la slow ẹ down o ti slow down o ti slow down fúnra rẹ. ok jẹ́ ká ṣe kọ́kọ́ ṣe báyìí ná. ṣé ká kọ́kọ́ ṣá pàrọwà ni àbí ṣá bẹ̀bẹ̀ ni hmm. àbí àákìlọ̀ àwọn tó ń lọ bí transformer tá à ń sọ yìí hmm. ṣẹ̀dá ah. èèyàn náà ni wọ́n. ní ọdún bíi mélòó kan sẹ́yìn àwọn kan náà wà tí wọ́n ní ìyà ń jẹ àwọn ebi ń pa àwọn ojú sì ń kàn àwọn náà bá gbéra náà bá fẹ́ lọ ka iná. wọ́n fẹ́ ká wáyà iná. Hmm. bí wọ́n ibi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ o bí wọ́n ti jọ mọ̀ pẹ̀lú àwọn kan pé wọn ò ní tanná lásìkò ìgbà yẹn ni o. wọ́n sọ pé wọ́n máa ń jọ mọ̀ ṣùgbọ́n àwa ò àfìdí ẹ̀ múlẹ̀. àfìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n máa jọ mọ̀ wọ́n ní wọ́n ti wá ka iná wáyà àkọ́kọ́ wọ́n ká wáyà kejì wàá mọ̀ pé lè tó gbéná lórí gan-an ló kù. ẹ wọ́n rò pé neutral ni wọ́n ní neutral wọ́n rò pé neutral ẹyọ kan tó ṣẹ́kù. pé tí ìyẹn tí iná bá tiẹ̀ dé. owó kò dé ó dé fẹ́lẹ̀ dá ẹ̀. bí iná ṣe dé bá wọn bẹ̀ nù. wọ́n jóná gúrúgúrú ni wọ́n jóná gúrúgúrú wọ́n jóná tanyanya. ṣe ṣe liberty road kọ́ ló ti ṣẹlẹ̀ liberty road. wọ́n jóná tanyanya ni. a ṣe a sọ pé ìjọba tí ò ṣe ojúṣe wọn ni o àbí àwọn kan tí. ṣé kan tó máa yànyàn kó ló máa jókòó sí transformer ni ṣé kí ìjọba tún yan security sí di transformer ni. káwọn ará ẹ láyìíká mm-hmm. káwọn ará àdúgbò tí wọ́n ní transformer tí wọ́n sì fẹ́ mọ sún ní eh, òkùnkùn. Eh, eh, àwọn ará àdúgbò tó ní transformer kan bójútó kan transformer wọn ṣe rí àwọn èèyàn kan wà ń gbòòrò ń sìn. bí wáyà. kébù jíjí ni kébù transformer especially. wọ́n ó wulẹ̀ bí ìgbà tí èèyàn fẹ́ gbẹ́ sàárè ni wọ́n ṣe gbẹ́ wọ́n gbẹ́ kanlẹ̀ dáadáa. wọ́n sì gé kébù yín lọ. wọ́n ó kébù yín lọ transformer yóò mọ wòran o ẹ kàn mọ rí iná ní street kẹfà n tẹ́ mọ ròdú pé bá transformer yìí bàjẹ́. wọ́n ní ìkan wà tó ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn ba lórí iṣẹ́ hmm. wọ́n wá wò pé báwo làwọn ṣe wọ́n ti kọ́kọ́ dúró wọn náà wọ́n dúró fún bíi wákàtí kan àwọn hmm. aládùúgbò ń rí wọn àwọn ọdẹ àdúgbò wọn náà ti lé àwọn yẹn dànù ah. wọn ẹ má wá mọ nǹkan tó ń ṣe wọn náà yìnbọn fún transformer. tó fi bàjẹ́. wọ́n yìnbọn fún transformer sóyìn náà yẹn lọ náà sáré ṣe. iná apá abẹ yẹn lọ iná orí transformer yẹn lọ wọ́n yìnbọn fún. wọ́n yìnbọn fún transformer kí ló le tó bẹ́ẹ̀. wọ́n yìnbọn fún transformer nìbàdàn yìí náà ni. láì ṣe yẹn. wọ́n kó ni wọ́n dàbọn bo transformer. pé àbí wèrè ń ṣe wèrè rẹ. ta ni kò níná lórí tantan orí rẹ náà. at least tábà tiẹ̀ kọ́ yìnbọn fún un báyìí ẹ̀ ṣe bàjẹ́ yẹn náà bí iná bá tiẹ̀ dé òun ò lè níná mọ́. Hmm. kí ló dé àwọn nǹkan wọ̀nyí ó ó kò dùn mọ́ èèyàn nínú ó sì ń jẹ́ kó bomi tútù sọ́kàn àwọn míì tán fẹ́ wọ ilẹ̀ wa nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn òpè kò yẹ ká máa sọ ṣùgbọ́n tá a bá sọ ọ́ a jẹ́ pé agbọ́n tó ń lọ ní àfitóyin létí ni àwọn àdúgbò kan wà tó jẹ́ pé inú òkùnkùn náà wà birimu birimu báyìí hmm. bẹ́ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ sí wọn nìyẹn àwọn ará àdúgbò àtúnwá bẹ̀rẹ̀ sí ni máa dáwó dáwó nínú ìrora pé àwọn fẹ́ dá kébù padà tó ra àwọn fẹ́ lo náà bá mo á fẹ́ béèrè lọ́wọ́ ń tọ̀ owó tẹ́ ta kébù yẹn ǹjẹ́ ẹ̀ ní nà tán ǹjẹ́ ọ̀rọ̀ òdì tó jáde ń ṣe gbogbo èpè yìí dànù tán. lórí bo látọ̀ lẹnu gbogbo àrà àdúgbò. òkè tẹ́ ẹ bá wẹ̀ ǹjẹ́ kò ní dàbí ọ̀rọ̀ tí sọ fún ọlọ́run pé. kọ́ọ̀lù tá a gbà ní wọlé tá a ń bá fà ni ọlọ́run eléyìí náà a fi kọ́ eléyìí lọ́rùn àwọn tí ń lọ jí cable transformer àbáwọn tí ń jí transformer gan-an gbé ara ẹ̀ ni àbáwọn tí ń tí jayé ara ẹ̀ ni àbáwọn tí ń fọ́lé onílé ara ẹ̀ ni ẹni jíyàn gbé fọ́ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù jíyàn gbé ara ẹ̀ ni fọ́ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kẹ̀kẹ́rù inú ẹ̀ wá sọná sí ara ẹ̀ ni. láyé ká mo ti sọ̀rọ̀ tàn kan fún ọ ah. mo ní lọ́dún kẹmi àti bàbá mi ń lò ẹ má bínú bàbá mi ni mẹ́ńtọ̀ tèmi o àwa jọ lọ oko lọ́nà methodist akọ́rọ̀jọ́ pẹ̀lú security methodist àwa ń súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí tí wọ́n kọ́ fásitì ńlá kan sí nìsín ẹnìkan bẹ́ẹ̀ oko bá ti ń wúṣu lọ́wọ́ lọ́dún náà èèyàn méjì ni mm, ìkan ń ṣọ́ ojú ọ̀nà ìkan ń wú lọ́wọ́ wọ́n ti mú àpò ṣàkàṣàkà tí wọ́n ń gbé iṣu yẹn sí mo rò pé wọ́n ti fojú ṣọ́ ọ̀nà kan tẹ́rẹ́ kan wọ́n mọ̀ pé ọ̀nà yẹn ò jáde wọ́n rò pé bẹ́ẹ̀ làwọn ó gbà jáde eh, sódì kejì. àwọn ẹ̀gún wèrè kan wáyé tí máa ń gbalẹ̀ wọn. bí ọdẹ lẹ́gùn. Eh, báà mi yànda alẹ̀ fún gbàtẹ́gùn fẹ́ ya wèrè máa lọ́wọ́ ṣùgbọ́n. àṣẹ́gun ibi ẹ̀gún lọ parí sí. àìbẹ̀ ibẹ̀ lè ọ̀nà parí sí. ṣùgbọ́n èyàn ò ní mọ̀ yàrá rò pé bóyá ọ̀nà yẹn jáde ni. ẹ̀gún àti bábu wa yàn ni méètì. <laughs> Ah, ó fẹ́ burú ju bábu wa yàn lọ. bàbá mi wá ní kékeré mi ò lọ gba ọ̀nà òdì kejì pé àwọn ò pé ó lè pé tíyẹn bá ti ń bọ̀ kí n yí orúkọ síwájú pé ń fọ lórúkọ wọ́n fún mi ní confidence <laughs> èmi náà máa ń mú òrùkọ lọ́wọ́ máa <laughs> lọ lórí kejì máa fún wa pé ó lè ó lè máa yẹ kọ́kọ́ dúró wọ́n tún pé ó lè ó lè ará àdúgbò ó lè ọkàn dìde gan-an hmm. bó ṣe dìde báyìí ó wo iwájú ìkejì ó wo ẹ̀yìn ó wá palẹ̀ iṣu yẹn mọ́ ó gbé e kọ́ bó ṣe wá gbé e, ó rìn díẹ̀ iṣu yẹn fì í iṣu ó wá yọ bíi méjì sílẹ̀ nínú ìṣúpé kóun lè fi bẹ́ẹ̀ ah, ìrẹ́dùn wò ó ṣe bí ìkejì rẹ ṣe yọ sọ́dọ̀ ibi tí mo mọ́ èmi kan yorùkọ mo ní ìfọ̀ lórúkọ ọkọ̀ <laughs> ẹ̀sẹ̀ rí padà ọ̀sẹ̀ padà kò sọ́nà mẹ́yẹ kò sọ́nà mẹ́yẹ so ọ̀nà ọmọ kẹ́ ọ̀nà kan tó kù bàbá mi ti ń blọọkì ẹ̀ bọ̀ e, so ẹyọ kan tó wá jẹ́ bi extra tó fọkàn sí <laughs> ní ma kàn lù fúnra la wọn bàbá mi ni ẹ kábàámọ̀ lónígbà wọn kábàámọ̀. <laughs> máa lè ní ẹ̀gún yẹn. kí ló yóò mú yàn lẹ̀ ní ẹ̀gún. ẹ̀gún kú pa wá síbí o. ọmọ tẹ́gbẹ́ máa ń ṣe ẹ̀gún gbogbo aṣọ báyìí yóò sì sí gbogbo aṣọ mọ́ ẹ lára yóò wọ ara èèyàn ni. ẹ bó bá yóò sì ṣe aṣọ ọmọ ìlara ni tó bá ló fẹ́ bọ bó ṣe fapá bí yóò máa fa apá bí. ní bá mi ní jáde kan tó yìnbọn pa ó ní ah, ẹ yìnbọn pa wá. bàbá mi wá sọ̀rọ̀ kan lọ́dún náà ó ní ìgbàkúgbà tí nǹkan ní nǹkan bá ti ń wù ọ́ láti jí ohun tó bá fi lè mú kó o gbéra rẹ gidi kó o lọ jí ohun tó ń sọ fún ìṣẹ̀dá rẹ ni pé kò lè ní kò lè nírú nǹkan yẹn láyé pé jíjí ni yóò máa jí ni ó nítorí ẹ̀ ló fi jẹ́ pé tó bá ṣe lẹ́ẹ̀kínní a tún ṣe lẹ́ẹ̀kejì tó bá yá kò ní lè dúró mọ́ ó ní ṣùgbọ́n tó bá wo nǹkan tó wù ọ́ kàkà kó o jí ó ní bẹ́rẹ̀dà rẹ sọ̀rọ̀ pé ah lágbára lọ́wọ́ ọlọ́run èmi náà tó báyìí máa ju báyìí lọ ó ní tó bá lè mójú kúrò mẹ́ torí temptation ńlá ni mm tó bá lè mójú kúrò ńbẹ̀ ńgbà yẹn olóò eh, ti ṣẹ́gun rẹ̀ nù olùṣùgbọ́n tó bá fi lè ti jí lákọ̀ọ́kọ́ òun tó ti jí. lóhùn ọjí lẹ́ẹ̀kejì. ó ní o ti programu ìṣẹ̀dá rẹ pé kò lè ní. mọ jí ni. òun náà kàn bẹ̀rẹ̀ jíjí ni. àti yahoo dot com bí ó sì mọ lọ. yóò jí táyé rè. <laughs> náà wọ́n tún láwọn kan wà pé wọ́n ń pè wọ́n ní yọ́bọ́rọ́. àti yahoo dot com ni wọ́n náà. wọ́n ní yọ́bọ́rọ́ so wọ́n bá fo fẹ́ǹsì sínú ilé onílé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀yọ́ mọ̀ yọ bọ̀rọ̀bọ̀rọ̀ wọn ni bẹ́ẹ̀ fàlápá yọ yọ bọ̀rọ̀ ni bẹ́ẹ̀ gbé níkùn yọ yọ bọ̀rọ̀ ni wọ́n ní pátá nìkan ni wọ́n sábà máa ń wọ̀. kọlọ́wọ́ sànú. kí ló dé hmm. ẹ̀yin ará àdúgbò náà ẹ kíyè sára ẹ kíyè sára. <laughs> bẹ́ẹ̀ bá mọ̀ rẹ́ kébù transformer yín tẹ bá ti rabai kẹra rẹ mọ́lẹ̀ yọkàn jẹ sìmẹ́ǹtì ni ah yọ jẹ sìmẹ́ǹtì ni o ẹ jẹ kó jẹ sìmẹ́ǹtì ẹ rẹ mọ́lẹ̀ dáadáa hmm. ẹ ṣùgbọ́n ibi tí wọ́n ṣe ń rẹ mọ́lẹ̀ dé ibi wọ́n fẹ́ rẹ mọ́lẹ̀ dé. ọlọmọdé kò ṣe dáadáa tí sanfọn bá ní iṣu sanfẹ tracy forty nkọ torí ẹ ni wọn sì fi rẹ tí wọn kọra fi dàbí granite lé lórí. n bò làwọn yẹn ń kó lọ. àbí ah, ah, tí wọ́n ti ta ti wa. ta ló ń rà ah, àwọn tó mọ̀ ń pa ẹ̀ ní ọ̀rà. àwọn wo láyìíká ò ti mọ ẹni tí ò bá mọ̀ nípa transformer nípa transformer ẹni tí ò bá mọ̀ nípa kébù ẹni tí ò bá mọ̀ nípa wáyà ọ̀nà òwúrọ̀ ọ̀nà ẹni tí ò ti mọ̀ nípa àwọn ọlọ́wà nípa wáyà. jésù olúwa wa àmín ọlọ́run orí òkè. jákù mbẹ. ẹ jákù jájà bẹ. ok jágbé kátọ̀ nkankan kìíní fún àwọn èèyàn kọ́ọ̀lù lásán ni o. Eh, kátọ̀ gx food fruity juice. fruity juice. fruity. carton kọ̀ọ̀kan. èèyàn márùn-ún custard yẹn ṣì kù àbí. ó ti tán ó ṣì kù. ìbá àti kó lọ abẹ́òkúta àbá kó lọ abẹ́ àti kó lọ àti nìkan kó lọ adó. ok ẹ tí ìpín tí Ìbàdàn tán yẹn kó lọ adó kò dáa o. ok NPG Farms ẹyẹ adìẹ ẹ jẹ́ ká sáré dá wọn lóhùn ẹ ló ẹ kúrọ̀ lẹ́ o. ẹ lọ kọ́ lẹ́sàn. orúkọ yín méjèèjì àti ibi tẹ́ ẹ ti ń pè wá. sá ṣàléwà àmọ́dù àṣẹṣẹ. ṣàléwà àmọ́dù ẹ wá gba carton fruity juice kan tí wọ́n ní GS Foods Nigeria Limited ní agbe fún yín. lálẹ́kẹ́ wa òkè béèrè ẹ̀ wá yìí. hello. akínìyàn bùnmi. akínìyàn bùnmi láti bùnmà. àǹtí bùnmi láti alábẹ̀bẹ̀. ẹ máa bọ ẹ wá gba àǹkárá àbí léèsì ni ẹ wá gba léèsì ẹ wá gba léèsì. Mm. ọ̀pá márùn-ún. hello. hello. wẹ̀mí mọ́ ládìpọ̀ ni o láti ṣàgám. láti ṣàgám olómù lọ́hùn lọ́hùn. Ah, ọ̀pá ọ̀pá léèsì márùn-ún la fún un. ẹja fún yín ní léèsì má ọ̀pá márùn-ún. láti ọwọ́ ipẹ́sùn. jọ́ọ̀ lẹ́ máa ráàyè wá. ẹ ṣeun a wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀. ọlọ́run sọ̀rọ̀. ẹ rà o. ẹ kọ́ ẹ̀ sà. ẹ rà o. orúkọ mi ni ah, pàṣẹ láti pàṣẹ dàbí kílẹ̀ pé. Fàṣàtì Ṣáyọ̀ láti Gbájúmbi. láti Gbájúmbi. kí wọ́n pè é Fàṣàtì. bẹ́ẹ̀ ni sà. Fàṣàtì fi Ṣáyọ̀. sà. ok ẹ máa bọ̀ kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì ẹ̀dìyẹ lọ gbẹ́dìyẹ kan ní NPG Farms. Mm. ok. hello. hello. hello. hello. hello. hello. yes sir. orúkọ mi ni ọ̀gbẹ́ni Emir David láti ilé tuntun. ok. okay ẹ wá gba tíkẹ́ẹ̀tì ẹ lọ gbé epo ní nipco oil. Ah, mi ò ní mọ́tò o. Ah! mi ò ní mọ́tò o. ká lè fẹ́ dá ìbò ìpadà kí la fẹ́ ṣe báyìí. Ah, mi tẹ́ bá dẹ̀ wí tẹ́ fẹ́ fún mi ní àgbàlagbà ni mí o. ọlọ́run lè máa ra mọ́tò fún yín ní mọ́tò gidi. àmì àmì àmì àmì àmì bóyá kẹ́ wá gba léèsì ọ̀pá márùn. ẹ wá gba léèsì ọ̀pá márùn kẹ́kẹ́ra sínú ẹ̀tọ́ yányán ẹ ṣeun ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín o ẹ̀yin náà dàgbà o. àmì tẹ́ ẹ bá ní télọ̀ yín ká fún yín télọ̀. màá fún yín tẹ́ ẹ bá lóde gan pàápàá. tẹ́ ẹ bá fẹ́ fún bẹ́ẹ̀ ni tún fún ìgbà tí n bá dọ̀dọ̀ yín. tẹ́ ẹ bá lóde tẹ́ ẹ lóde tẹ́ fẹ́ wọ́ṣọ yẹn lọ. yín ká máa. mo lóde mo máa mú ìdání ìgbà tí n bá fẹ́ lóde yẹn. ó ti tán. ẹ mẹ́mi dání. ẹ ẹ̀yin lẹ fún mi ẹ̀yin lẹ fún mi hello. yìí ká máa ráyè mẹ́lẹ̀ ráyè lóde o. abiola yusuf látòlú. abiola yusuf. látòlú ní ìbàdàn. àwa àwa àgbẹ̀ tí wọ́n ti adìyẹ at the NPG farms. Ah, hello. hello. hello hello Hello. Hello. Hello. Hello. Hello. Hello. hello. hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. ọ̀rọ̀ tó Dámilọ́lá. ẹ farabalẹ̀ kí lorúkọ yín. Dámilọ́lá ọ̀nà tó lu. ọ̀nà tó lu láti bo. láti láti gbági. apá abo ní gbági lẹ ti ń pè yìí. ní drug drug orísun ajé. orísun ajé ni. Drug, drug bàbá fún yín láṣọ báyìí kò ní jọ yín lójú tó lẹ́ẹ̀ ti wà pẹ̀lú gbági ẹ̀ wá gbadìyẹ adi npg farm kí ẹ wá gbà. <laughs> táìwò ni ti wá. anytime òru nìkan ni kẹ́ ẹ má wà. ẹ má wà láago kan òru o. ṣé kí n máa bọ̀ báyìí báyìí. ẹ lè máa bọ̀ ẹ pè é wa èdè àfún tíkẹ́ẹ̀tì tẹ̀ máa mú lọ ẹ má wà lóru kàṣù máa yín lọ. hello. hello. hello. orúkọ yìí. ọlálẹ́kan yusuf ni. ọlálẹ́kan yusuf láti. bẹ́ẹ̀ látọlọ́nṣogbo. ẹ̀yà wa gba hello. hello. hello tèmi tọ́pẹ́ láti yìí láti àpáta ọlọ́sùn lè tèmi tọ́pẹ́. Uh, hello. orúkọ méjì ní kẹ́ ẹ dá hello. ọlásìndé abib látọpẹ ẹni gbadingbadun. abib wàá eh, gbé kátàn. wàá gbé kátàn júùsì. júùsì kan. kó o jò. hello. hello ẹ kú ọ̀lẹ́. Hmm. orúkọ yín. orúkọ mi ni jeremiah kalu láti ẹ̀kọ́ tàmí. jeremiah kalu láti ọ̀sán sáà ni. ẹ wá gbé carton juice kan. kí ni ọ̀rẹ́ wa gbà. carton juice kan. Ah, ẹja kúrò ní ẹ oní ọ̀fadà àmọ̀ ṣe lọ́sẹ̀ tó ń bọ̀. ìjà sọ̀fadà báyìí o ìjà sọ̀fadà báyìí bóyá a fún wọn ní nọ́mbà tí wọn fi gbọ́ fada ni àbáwò la ṣe fẹ́ ṣe ṣẹ́gun. sí nọ́mbà fada. ọ̀sán tọ́sídẹ̀ẹ́ wọ́n á kó owó gbogbo ẹ̀ wá síbí báyìí ẹ wà gbé ẹ wà pèkì ẹ léèyàn ah, wá jẹ ọ̀fadà láti ah. kiri bóò ni. Hmm, ọjọ́ thursday. àbí bóò ni ká ṣe. ó dà ẹni tó bá ráàyè ni o. hello. hello Táíwò Oríyọmí láti Ìwó Road láti Ìwó road. Táíwò Oríyọmí láti Ìwó road. ok ọ̀dà ẹ ok ẹ jẹ́ ká fún Táíwò ní juice carton kan. ìyá ẹ ṣe gọgbà ọ ẹ ṣe sá o. hello. hello hello Fatima Yusuf láti olómi. láti ah. olómi ẹ wá gbé ẹ wá gba ọ̀fadà rice. Mm, kí ẹ tó rí gbà o. ọjọ́ tọ́sídẹ̀ẹ́ lẹ́wọ̀n láago mẹ́ta kẹ́ ẹ wá gbọ́. hello. hello? hello. hello daniel etinji ló sọ̀rọ̀ láti airport. daniel etinji láti. ẹ jẹ́ àdàdúró ẹ jẹ́ àdàdúró. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Ah, ah, Bálẹ̀ mi, ẹ ò jẹun yín látẹ̀ẹ̀kan kí ló dé? Wo Àbẹ̀kẹ́ inú mi ò dùn owó tí mò ń ná fi tún ìṣe tó tọ̀ ṣe nínú ilé yìí ti pọ̀ jù ó tójú sú ni. jáde jáde wá ṣe máa ṣe máa tún ti dẹnu kọlẹ̀. ha kí la wá ṣe báyìí yọra rẹ kúrò nínú ìdààmú má jẹ káwọn kọlọrọ sí hàn lè mọ gbéra ńlẹ kàn sí solat electronics showroom lónìí o ṣe mú fóònù tàbí electronics tó bá fẹ́ ló máa jàǹfààní ẹ̀dínwó twenty percent ìdá ogún lórí flat screen tv deep freezer air conditioner washing machine gas cooker àtàwọn ohun èlò ilé ní solat electronics solat electronics jàgàbáànù àwọn tí ń ta fóònù àti electronics ló ti rí electronics lóríṣiríṣi àtòhun èlò tó lálòpẹ́ tó fini lọ́kànbalẹ̀ lówó tí ò ga jara kàn sí wa ní solat electronics ní gln dùgbẹ̀ solat megastore mọ́kọ́lá isolac building mọ́kọ́lá àti ní palm ring road pẹ̀lú ti challenge ìbàdàn fún èyíkéyìí ẹ̀yà ojúlówó electronics àti fóònù tó o bá ń fẹ́ má gbàgbé o solat electronics yóò fún ọ lẹ́dínwó twenty percent lórí gbogbo tó bá rà lọ́wọ́ wọn fún àlàyé pé o oh seven o oh one six eight four one six three zero solat telecoms ohun tó dáa jù ló tọ́ sí ọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ṣẹ́rí kínní kan la máa ṣe pẹ̀lú ọ̀fadà yìí ẹ pàápàá jùlọ pé àwọn tó bá wà ní ọ́fíìsì tí wọ́n tí wọ́n fẹ́ jẹ ọ̀fadà tí wọ́n lè ráyè kó lọ́fíìsì wọ́n á wá dìlíbà fún yín tẹlifóònù nọ́mbà tẹ́ máa pèrè ẹ kọ nọ́mbà yẹn lẹ̀ anywhere tí ẹ bá wà ẹ kàn pé nọ́mbà yẹn pé beautiful ẹ fẹ́ ọ̀fadà Um, package yẹn gayata. zero eight zero three two one one three two two zero. zero eight zero three two one one three two two zero. tẹ́ ẹ̀ bá lè pè tẹ́fẹ́ ṣe whatsapp zero eight zero nine six seven nine two nine two seven zero eight zero nine six seven nine two nine two seven so nǹkan tó kà yẹn oye tó jẹ́ ní kọ̀máṣí àwọn á sọ fún ẹ. èyí tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ń èmi ò bẹ̀rẹ̀ ń irọ́ bẹ̀rẹ̀ ó ni. mi ò bẹ̀rẹ̀ ó nàró ni wọ́kọ́ lọ́kọ́ bẹ̀rẹ̀ ebi mo kí wọn lẹ́yìn ni ebi nọ́mbà tó pè ni mo tún bọ̀ pè. ṣé nọ́mbà tí mo pè ló pè ta ló sọ pé whatsapp ta ló sọ pé nọ́mbà ò whatsapp. mi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ nù mí ló sọ. ẹnu ẹ ló sọ nígbẹ́nu ẹ̀yẹn nìṣó ní kọ̀máṣíà. <laughs> ok ẹ̀yin tẹ̀ ń wò ní facebook ẹ ẹ tìyín náà ti rẹ́dì card la tún dà síbẹ̀ lẹ́yìn bá a ṣe máa ṣe lẹ́nu bá a ṣe máa ṣe lẹ́nu ni ẹ̀ ó kù ìṣẹ́jú márùn-ún tá a máa da káàdì yẹn síbẹ̀ so ẹni yára lògùn gbè ni o a sọ network tó jẹ́ ṣùgbọ́n ẹ ti mọ most of the numbers ó sábà máa bẹ̀rẹ̀ àwọn káàdì tó jẹ́ ti network kọ̀ọ̀kan àwọn ọmọ nọ́mbà yẹn o. wọn àwọn wọn mọ àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ dígítì yẹn náà máa ń mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé fifteen ni àwọn kan wà tó jẹ́ pé ten ni. bẹ́ẹ̀ ni bàá network méjì kan wà tó jẹ́ pé. tó jọra wọn. ó <laughs> jọra wọn. wọn fòye gbé ni wọn fòye digest. ilé ayé ta wáyé o. fòye gbé fòye digest ẹ̀ ṣé wọn awó délé gbọ́n mi dáadáa. gọ́vnà wa ni gọ́vnà fiban. fiban. Mm. kí ló ti máa ṣayé yìí sí. mọ̀ gbé kọ́ọ̀lù mọ́ ok sorry. ẹ kọ́ lẹ́ bọ̀dá ẹ kàn sáà ẹ ń bóyin lálẹ́ kan ẹ gbé máìkì ọmọ máa ń lo máìkì ń bí ni o. ẹ dì mú bígbà tẹ fẹ́ give testimony. ẹ bá yìí jẹ̀bi náà dẹ̀ wá gbàmú bẹ́ẹ̀ yẹn ah, ẹ gbàmú bígbà tẹ fẹ́ ṣèṣọ́jí. orúkọ yín sà. Sunday lorúkọ mi sà. Sunday kìíní. Sunday òní. Sunday òní. kílẹ̀ ẹ̀ ní. Sunday òní. kí lẹ ní kínú kù tẹ ẹ ní. <laughs> gbogbo nǹkan mo ní. gbogbo nǹkan lẹ ní ẹ lè jẹ mo ní ni ká máa jẹ Sunday mo ní. ṣe gbọ́ báyìí. alright sir. ẹ má bínú. tí dáàdi yín bá wá béèrè pé ẹ ṣe jẹ́ mo ní. ẹ wá ní ẹ ti ní. ẹyin lẹ change orúkọ mi. Hmm? ẹyin lẹ change orúkọ mi. rárá o má ròrò ẹjọ́ yẹn lé o. ayé tó àwọn pé ń bá mi náà jẹ. ẹnì kíní kan òjò ìlú lórí wọn bá gbọ́ tó ń bá yé gidi ó jò débi tó lápẹ́ ó bẹ̀rẹ̀ ijó láì sọ fún yàn. <laughs> ok iléeṣẹ́ wo dúró fún. Eh, broadnet concept mo ń mo ń ṣe aṣojú wọn. ok broadnet concept kí ni iṣẹ́ tí broadnet máa ń ṣe. ẹ eh, ó máa ń ya videos then photo you are into eh, cinematography and photography. oh okay oh. ṣé kì í ṣe kéde yín la ti ń gbọ́ bíi ijọ́ méjì mẹ́ta pé ẹ fẹ́ kó àwọn photographers jọ àti videographers lọ́yọ̀ state. báwo lẹ ṣe fẹ́ ṣe é uh, three days event ni okay so that is for uh, the professionals and the uh, upcoming so i know àwọn tó bá fẹ́ kọ́ iṣẹ́ àwọn tó bá ṣe fẹ́ kọ́ àti video àti photo àtàwọn tó ti mọ̀ ń pẹ̀ tẹ́lẹ̀ okay so that àwọn la fẹ́ ṣe fún is a nigerian event but Ọ̀yọ́ State la fẹ́ ṣe this uh, year edition okay mm. so that ní next week tuesday on the ninth then wednesday ten and uh, thursday la máa parí ọjọ́ mẹ́ta ni. okay kí ni àwọn kan máa kàn béèrè lọ́wọ́ yín fídíò àti fọ́tò yìí ṣó ní prospect onísà. ayé ti ayé ti ń o ti sáà ayé ṣe ra fọ́tò ni. no no no no fọ́tò póríṣiríṣi sa ayé analog lẹ́sẹ̀ fọ́tò tẹ́ ń fi fóònù yà yàtọ̀ professional photo fídíò irú fídíò Dr. Yinka Ayéfẹ́lẹ́ ní ìsìnbáyé ẹ lè sọ pé ṣáyé ṣe ń wò ṣe understand fíìmù tó wà ní sinimá ẹ lè sọ pé sáyé ṣe ń wò òótọ́ ni òótọ́ ni iye táwọn dẹ̀ ń generate ní Nigeria income they are the number third in Nigeria income tán generate tán generate tán rowoju, jù tán rówó jù. Ah, ah. Eh, Fúnkẹ́ eh. Akíndélé ṣe win award fídíò video wọ́n wò jù ní gbogbo Africa pàrọ̀bátá ní ìjẹta. Tí o bá dẹ̀ sí sinimá. Tí o bá dẹ̀ sí sinimá kò sí bóyá fẹ́ win ẹ̀. Tí o sí cameraman. Tí o sí camera tí o sí photographer. Tí o sí photographer. Eh, Mísíkà hmm. táwa gan yà tí o bá sí cameraman. Wọn ò lè mojú yín. Tí mi ò bá tí mi ò bá béèrè béèrè yẹn, àwọn tó tó yọnu ṣùtì sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀hún, wọn ò ní mọ̀ pé ọ̀rọ̀ ọpọlọ wà ń bẹ̀. Táwọn kan ti ń. Ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ fídíò náà hmm ó ti yé yín wọn hmm. wá ní kí n béèrè lọ́wọ́ yín pé kí ni prospect yẹ. o ní prospect now kí ni àgbékalẹ̀ ètò tẹ́ fẹ́ ṣe yìí. yes training ni àwọn tí ó dẹ̀ ń bọ̀ Canon Africa. Ah, Canon Canon Africa wọ́n ṣe àwọn kámẹ́rà. yes àwọn àti broadening concert. náà jọ pàápàá náà fẹ́ ṣe ètò yìí. Canon Canon Africa yes wow. and ó dẹ̀ máa ọmọ issue certificate and tẹ́yìn bá fẹ́ attend the Canon master class lásán is one hundred and fifty thousand naira and ìgbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ ètò yìí tọ́ndínlọ́sọ̀wọ́ kéé how can we do it together? And they call us and we match the uh, idea together and we are doing it for three days in the next week. Okay. So that Kano are coming with their own brand ambassadors, top photographer, videographers in Lagos. Then also, àwọn táwọn náà know náà. Eh, Jide Odukoya no no no okay, Ibadan photographer are there okay. àwọn tó jẹ́ tèkó náà Jide Odukoya is the number one wedding photographer in Nigeria mm -hmm. then Fotonimi oh, he has been in the system for over thirty years then mm. uh, uh, Larry Esho is number one wedding uh, photographers ah. then uh, Anthony Fimaus Moses Babatope òun náà ó ń bọ̀. so gbogbo àwọn yẹn lẹ́jọ́. gbogbo pátá ló ń bọ̀ fún event yìí. téèyàn bá fẹ́ kópa kí ni ìgbésẹ̀ téèyàn á gbé. initially thirty thousand naira ni but àwọn àwọn sponsor our company last week they contribute together and they subsidize it now it's twenty thousand naira. ok ẹni bá fẹ́ kópa san twenty thousand. then ṣe àwọn tó bá mọ̀ ń pè rárá ó hmm. easy wọ́n máa kópa níjọ yẹn then àwa ní another package for them tó we pick thirty upcoming níjọ yẹn tó yẹ pé wọ́n máa go into six month intensive training ẹ fẹ́ kọ́ wọn níṣẹ́ yìí gidi àwọn tó ń mọ pẹ̀lú tẹ́lẹ̀ ni o tó bá rẹ́gísítà fún a máa kọ́ fún àwọn dá six months. ṣé twenty thousand yẹn náà lẹ́yìn àwọn tí ò máa ń pa ẹ̀rá rárá yẹn. ìyẹn máa jẹ́ bonus fáwọn yẹn. ok wọn ní register. náà máa register fún twenty thousand but six months yẹn máa jẹ́ bonus fún wọn. wọ́n á tún kọ́ṣẹ́ yẹn for six months. for six months la fi máa kọ́ wọn. wọn àsanwó kankan mọ́ lẹ́yìn yẹn. Ah. so thirty best students tàbá múnijọ yẹn. kí làwọn ṣe eh, still camera àbí video camera la fẹ́. still camera and video camera. èwo lẹ́ ń pè ní still camera. still camera làwọn kí eh, ló ń ya picture Yeah, DSLR la máa ń pè. ok then tó jẹ́ video náà DSLR a ti lò fún both photo and video nísìn. Hmm. then a dẹ̀ tún lè lo àwọn HD eh, HD eh, cam. so ẹni bá wa kọ́ ìmọ̀ yẹn lọ́dọ̀ yín sìn tó bá ó lè edit látòrí fóònù ẹ̀ gbogbo tó bá yà ó lè kọ́ láti edit. látòrí fóònù látòrí system laptop wọ́n máa fi everything on bó ṣe lè ṣe then at the same time another total very important fẹ́ conjure is business in photography okay. business in video a lot of people are professional they know how to take picture how to you know, shoot video but they don't understand the business aspect of it ìyẹn they are very very important ó máa dà gbé kéèyàn kọ ṣiṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ láàrin kò sówó ok téèyàn bá fẹ́ kópa bó lèèyàn ṣe fẹ́ bá yín dòwò pọ̀. wọ́n máa register jọ́kọ̀ láti fẹ́ ṣe ní next week Tuesday but okay. we want people to register before. ẹni bá ti register before join ló lè láǹfààní láti àtẹ níbo náà ti máa register. ẹ orí website ni màdé fi nọ́mbà náà sílẹ̀ kàn lọ sí npcx wẹ́ẹ́ kí n spẹ̀lẹ̀ npcexpo dot broadnet concept broadnet broadnet concept b r o a d n e t n c c o n c e. ó ti dàrú bọ̀dá ìbọ̀dá yẹn ní sùúrù. sẹ́ẹ̀rì bóyá ká fi sórí facebook. facebook okay then ẹ kì í pe number yẹn number yẹn máa only send whatsapp number yẹn máa bẹ́tà yeah oh eight one mm-hmm. zero zero. Mm-hmm. five one mm-hmm. two six mm-hmm. two eight. ìyẹn ń ṣiṣẹ́ fún whatsapp wọ́n dẹ̀ lè kọ́ọ̀lẹ̀ náà wọ́n dẹ̀ lè pè náà pé kàn béèrè details more about eh, it ok ẹ pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. o oh eight one zero zero five one two six two eight. ok ìbọ̀lẹ̀ ní event yẹn a ti wáyé. jọgọ ní next week. aago mélòó ni aago mélòó ni. ten to four every day. ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta on the nine on the nine on the ten on the eleven next week àwọn èèyàn á máa pè yín láti register ẹ ṣeun. thank you wá kísà inú báláṣà ayé ayé ayé ayé ayé o ayé táwa yín ogún ni. ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin gan-an. Hmm, ọ̀pọ̀lọpọ̀ tá a rí tí wọ́n wà ní mọ́tò bọ̀gìnì tí wọ́n sọ̀pọ̀ kọ́nà. àmọ́ṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi lówó wọn o. tẹ́lòmíì ń fọlá wọn tọrọ. Hmm, hmm, òjò pagogo lájọ ṣe orin yẹn gbà yẹn tó ní orí ọlọ́lá tó wà ní mọ́tò bọ̀gìnì ó ní o wá ń fi tiwọn tọrọ. Hmm. ló wá fi kọ́ àṣẹ ọlá ní ìyọnu ó ní àṣẹ ọlá ní hmm. ìyọnu. ohun tẹ́lòmíì ohun tẹ́lòmíì láyé ká ìrìnàjò tẹ́lòmíì rìn láyé hmm. tó bá pè ọjọ́ kó tó bá sọ fún ọ. máa ti fi se o máa ti fi se o máa ti máa ti máa ti. ní sùúrù ah máa ti máa ti fi se. àwọn tí wọ́n fẹ́ gba káàdì lórí Facebook ẹ jẹ́ káwọn rẹ́dì ó kù ìṣẹ́jú bíi mélòó ẹni bá fẹ́ lòdù káàdì yẹn lórí Facebook ń sìn ó kù ìṣẹ́jú méjì. tó bá di six oh three six oh three ok hmm. ó kù ìṣẹ́jú méjì o. èwo la kó lé mi lọ́wọ́ báyìí. àwọn tì mú yẹn dání. àlòkù káàdì ni kí mo. <laughs> kò yẹ ká ẹ kó léwu gan lọ ó lè lóòdù ẹ mọ mi lára bá ń kó. gíní ah, ah. lè lóòdù ẹ mọ mi lára bá ń kó wa ah, má yẹ wò yẹyin náà sì kò lè lọ́wọ́. n ọwọ́ rẹ yìí. ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ wà nísàlẹ̀ ọ̀rọ̀ gan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó wá ní ọ̀rọ̀ yìí náà ǹjẹ́ wọ́n gbádùn ọ̀rọ̀ wọn hmm. kí làtúbọ̀ tán ọ̀rọ̀ tí ò ní tí ò mọ́ kí làtúbọ̀ tán òkìkí tí ò mọ́ kí làtúbọ̀ tán e, ọlá tí ò mọ́ ọlá tí ò lọ́jọ́ ọ̀la ọlá tí ò lọ́la kí làtúbọ̀ tán ẹ̀ hmm. e, ẹ̀ẹ́rọ ìgbẹ̀yìn ọ̀rọ̀ hmm. ipe òkè tẹ́ ẹ bá tiẹ̀ wá lówó ọ̀hún tẹ́ ẹ là tẹ́ ẹ lu tán àwọn ọmọ tẹ́ ẹ bí sílẹ̀ ńkọ́ àwọn mọ̀lẹ́bí yín ńkọ́ àwọn owó kan wá tún wá wà tí wọ́n sọ pé wọ́n má mú ṣàánú pẹ̀lú àwọn ìrìn àjò tẹ́lòmíì rìn. ìrìn àjò tẹ́lòmíì rìn láyé ká kò gbọ́dọ̀ ó kọ́lé kò sì gbọ́dọ̀ sunú ẹ̀. kò gbọ́dọ̀ wọbẹ̀ kò gbọ́dọ̀ wọbẹ̀ ní kí ṣe pé sunú ẹ̀. ẹ ah, ẹ eh, ń ah, wọbẹ̀ kò ní í sùn ni. àwọn kan wà téèyàn gbọ́dọ̀ wà á máa náwó sí ni pé kán sọ fún wọn pé kán ṣe kí ní báyìí nínú ẹ̀ torí pé ńgbà kan fẹ́ ṣe foundation ní ìtàn rì mọ́lẹ̀. Hmm. Hmm. ló òun fún rẹ ò lè gbé kankan. lálọ́ọ̀dù ẹ̀ wá pè pé ah, ọlọ́run ti kẹ́ ẹ̀. ó ní mẹ́rin ó yẹ kó. ọmọ mi tó wà ní Canada sọ pé òun fẹ́ lo Ah, máa sanwó fifteen years. ó náà sanwó fifteen years. Eh, bàbá ní mi máa dẹ̀ ti increase owó lé mi. Eh, ẹyọ ẹni àmọ́ amount. ẹ bá increase ẹ̀ sí. ó ti di four hundred thousand báyìí o. máa san dádì máa san. times fifteen ló fẹ́ san yẹn. máa san. ibi ló fẹ́ kú sí ni. <laughs> ìgbé ayé àwọn kan nìyẹn hmm. lọ́ọ̀sìpìtù kan tá à ní dárúkọ arábìnrin kan rọbí ah, ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run hmm. kódà ńgbà tó yá wọn ní ẹ̀jẹ̀ sáfẹ́rẹ́ kúrò lára rẹ̀ díẹ̀ dókítà wa ń sọ pé tó bá bímọ ìtàn yóò nílò ẹ̀jẹ̀ o pé tí wọn bá sì tètè rí ẹ̀jẹ̀ torí pé kò lè dá ọmọ bí wọn ó ṣiṣẹ́ abẹ fún ni tí wọn bá rí ẹ̀jẹ̀ ó ṣeé kó jẹ́ pé yóò gbàbẹ̀ lọ wọ́n yẹ ẹ̀jẹ̀ wò ẹ̀jẹ̀ tó wà ní blood bank wọn ò tó àmọ́ ńgbà tí wọ́n yẹ̀ wò wọ́n rí i pé ọkọ arábìnrin yẹn ní ẹ̀jẹ̀ tó bá ti ìyàwó rẹ̀ mu wọ́n gba ẹ̀jẹ̀ arákùnrin yẹn sílẹ̀ wọ́n múra àti ṣiṣẹ́ abẹ fún arábìnrin wọn wọ́n nígbà tí ó kù díẹ̀ kan sẹ́ẹ̀tì tíátà tán ni wọ́n á pe dókítà níbi tí dókítà wà pé arábìnrin tí wọ́n ní kò lè dá ọmọ bí ọmọ ti bí ó o ọmọ fúnra rẹ̀ wọ́n jó jàgé níjàdó inú wọn dùn àmọ́ Ọlọ́run má jẹ́ kí kó fi kan gbà kan lọ́wọ́ èèyàn. àmín. bàbá tí wọ́n ní kọ́mọ arrest nígbà tóun fẹ̀jẹ̀ lẹ́sẹ̀ mọ̀ pé wọ́n ò ní kọ́ lọ jókòó síbì kan wọ́n ní kí wọ́n lọ yọ̀ fún bàbá pé wọ́n ti bímọ nàbà kí bàbá ti kú sórí ìjókòó. Hmm. Hmm. Hmm. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu ẹnìyẹn. ẹnìyẹn la ló pè wá ńgbà tá à ń wọlé bọ̀. wọ́n rí ṣe ìyá rẹ̀ ló sì ń sọ àwọn ìtàn yìí fún un àjẹ́ pé ẹyẹ kan tó jẹ́ nìyẹn lọ́wọ́ màmá rẹ̀ òun làkọ́bí òun sì ni àbígbẹ̀yìn ìyá wa bẹ̀rẹ̀ sí ní jálàmbá kiri wọ́n béèrè pé àwọn fámìlì ọkọ yín bàbá yín kọ́ ńgbà tí ìyá yín ti bí yín tó sì jẹ́ pé ọjọ́ náà ni bàbá yín jáde kúrò láyé tẹ́ẹ̀dí bàbá rí kí ni ó ṣẹlẹ̀ ó ní oníkálukú wọn ni wọ́n sọ pé oníṣòro tiẹ̀ ti ń rán. kálukú ní bùkátà tiẹ̀. oníkálukú kanjúmọ́ ṣòro ẹ̀ ni ìyá yẹn wá bẹ̀rẹ̀ sí ní jálàmbá kiri lórí ẹ̀. wọ́n ní ìgbà táwọn wà ní primary school àwọn ṣàìsàn kan dojú ikú àwọn ò lè gbàgbé torí pé àwọn rántí. wọ́n ní kódà ibì kan wà tán gbé àwọn lọ bí ìjọ aláṣọ funfun kan tá à ní fẹ́ dá akọ bẹ̀. Hmm. wọ́n ní wọ́n pè àwọn ní eléèrè ọmọ wọ́n sì ní tí wọ́n bá ṣe ìràpadà fún àwọn. wọ́n ní gbogbo ohun tí ìyá àwọn ní pátá ló tà lórí pé kán ṣèràpadà yìí káwọn lè bá wà láyé wọ́n ṣèràpadà fún wọn àwọn móríyè àwọn wọ secondary school àmọ́ agbára ìyá àwọn ò gbé secondary school nígbà táwọn tó ti ń di ọ̀rọ̀ òmòwò school wọ òmòwò school wá àwọn pakitímọ̀lẹ̀ ń jọkàn pé ẹni tí ò lọ school náà owó ló kúkú ń wá báwọn ṣe sọ fún ìyá àwọn páwọn ń lè kó nù wọ́n ní àwọn níbò àwọn ló rọ ìyá àwọn pé ẹ jẹ́ kọ́mọ yìí jáde kóun náà tiẹ̀ lọ gbìyànjú àti survive díẹ̀ ẹni bá sì lè kó nígbà tá a ṣe ń sọ yìí wọ́n ní ẹnìyẹn wọ́n ní àwọn tu àwọn owó kan jọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àwọn àwọn gbè kó lọ nígbà wọ́n dé kó wọ́n bọ́ sọ́dọ̀ àwọn ẹ̀yà kan tá à ní dákọ tá à máa ń ta àwọn nǹkan kan bíi ẹ̀yà ara ẹ̀yin tá a wà ní Facebook ṣe ti rẹ́dì ok ṣé ẹ ti rẹ́dì báyìí. ó yá o. let's go. ó ti pé o. ready. ẹ̀yin tẹ́ fẹ́ lòdù káàdì ẹ̀ mọ nǹkan tẹ́ ń tẹ̀ tí káàdì yẹn bá fẹ́ wọlé ẹ ní sùúrù ẹ mọ àwọn nǹkan tẹ́ kọ́kọ́ ẹ mọ̀ pé star kìnnìkan kìnnìkan star kìnnìkan ẹ ti kọ́kọ́ tẹ̀ yẹn sílẹ̀. fi wọn lẹ̀. mo fẹ́ prepare everybody ní ìkànnì ká. bẹ́ẹ̀ bá rí star tẹ̀ ẹ tẹ àṣì. tẹ́ fi ń lòdù tó bá jẹ́ nẹ́tíwọ̀kì yín ẹ wo nọ́mbà tí ó bá súnmọ́ irú nǹkan tẹ́ ti máa ń lòdù tẹ́lẹ̀ n tó bá súnmọ́ lẹ máa fi sí. Mm. ẹ kàn sáré wò torí ó máa wá lẹ́ẹ̀kan náà ní. ẹ̀ẹ̀kan ní gbogbo ẹ̀ máa wá ẹ̀ẹ̀kan mú nọ́mbà kan tó bá jọ nẹ́tíwọ̀kì tẹ̀ ń lò ẹ̀ẹ̀kan mm. fi sí. Mm. tẹ bá ti wá competition ńlá competition ńlá ni tó bá ti wá jẹ́ pé ó wọlé lọ́dọ̀ yín ẹ̀kan identify pé ẹ̀yin ni o ó kù rébété o ó kù rébété ó kù rébété. gbọ́wọ́lé gbọ́wọ́lé o ti lọ. gbélé chai. ká ẹ̀hẹ́n ó ti wọ́n bẹ́ẹ̀ o ó ti wọ́n bẹ́ẹ̀ ó yá ẹ lóòdù ẹ̀ ẹni bá ti lóde ó nìyẹn. ó nìyẹn o ẹnìkan lòun ò rí báwọn. ọ̀hún dà ó nìyẹn ok ó ti wà ń bẹ̀ ẹ kàn click lórí sí mọ̀ ọ̀ya hello hello hello. hello dẹ́mọ̀ hello dẹ́mọ̀ hello dẹ́mọ̀ hello dẹ́mọ̀ hello dẹ́mọ̀ àti pin yẹn mọ́lẹ̀ ìlà ayẹni comfort ẹ mọ̀ ìyá gọ́gù yín tẹ́ ẹ ríran gidi wọ̀nyí. kí ló sọ aláwọ̀ orí ẹ ìyá gọ́gù yín o. orí fresh fm náà ló drop ẹ síbẹ̀ ẹni bá ti lóòdù ẹ kó jẹ́ ká mọ̀. ìyá gọ́gù ẹ. ayé tọ́tọ́ ayé máa lè ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè. top striker ẹsọ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ó sì fit. ọmọ ẹni tó ba bọ́ọ̀lù jẹ lánàá tó dùn mí jù. tani sóòlù ni. ṣé tó gègé padà sẹ́yìn. okun àti goli báyìí. ẹ ẹ onípa àti lead. ẹ ẹ wọn ń gbárù ẹ táwọn yẹn bá padà wá score tán equalize pẹ̀lú wa. fúnra alhaji waheed ló sọ pé kán yọ òun. ṣé tani ṣé ìlú mọ̀ká. ń bọ̀ jẹ́ ìdímọ́lẹ̀ bí àpò ẹ̀wà. wàláì. mi ò ríro ọlọ́run ni. mo kàn rí tẹ́rọ lù ọ báyìí. fúnra lè ṣe báyìí ah, àwọn àtúntò ìdílé ó yà bọ́ jẹ sí fúnra ilẹ̀ fèrè ayé sí. kí láti máa ṣayé yìí sí o kò yé mi. ayé tótó ayé tótó ayé máa lè. ayé tótó ayé tótó ayé máa lè. bàbá ń gbèrò lábẹ́lẹ̀. àwọn Atlanta ń béèrè káàdì wọ́n ní àwọn táwọn wà ní Atlanta kí ni káwọn lóòdù àwọn kan ní it's not on screen o. Eh, it's not eh, on screen. Rachel Mukore Olúwa oh, Ayọ̀adé ni mo gbé o. <laughs> it's on screen. Rachel mo gbé o. wọ́n ti pin ẹ̀ wọ́n ti pin ẹ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ti pin ẹ̀ wọ́n bẹ́ẹ̀. ẹni ó ti tún kọ́. ẹ eh? na we load the glow. na we load the glow ta lẹ́ni yẹn. the eh. best lover. the best lover ok àwọn ti load glow. Mm. ok. Uh -huh. ah ayé tótó. àwọn èèyàn jara kúrò ha my phone ha my hand ha my eyes. this is real exam. ta ló sọ táǹkì yẹn this is real. I got one thousand airtel. ta ni yẹn. Adéròjú Abdulwarit. òun ti lóòdù one thousand tiẹ̀ hmm. ìbádẹ́rì kejì náà lóòdù o ta ni yẹn. Hmm. okay. yes got it. got it tatu nìyẹn ẹ jẹ́ máa bọ́rọ̀ wa bọ̀. ẹ jẹ́ ká máa bọ́rọ̀ wa bọ̀. ok ẹ bá ọmọ ẹ súnmọ́ wa ń bì sá. pàkísà inú balaṣọ ayé ayé ayé ayé ayé o ayé ta wà yín ni. ilá ti máa ṣayé yìí sí o kò yé mi. orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú ẹ sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ kù ẹ ṣe kí a orúkọ mi ni dr moses ayọ̀délé. dr moses ẹ kú ọ̀lẹ́ iléeṣẹ́ wo lẹ́ ń ṣojú. iléeṣẹ́ health concern global consult. ok mhm. kí ni iléeṣẹ́ yín yẹn dúró fún. iléeṣẹ́ wa dúró fún nǹkan mẹ́ta kan tó ṣe pàtàkì sí ẹ̀dá àkọ́kọ́ àkọ́kọ́ ni ìlera báwo ni àwọn èèyàn fẹ́ ní ìlera tó péye a rí i pé tá a bá wo àwùjọ wa lénìí káàkiri àgbáyé àwọn èèyàn ní health challenge and the rate at which táwọn èèyàn kú ó pọ̀ gan-an wọ́n dẹ̀ ń kú untimely hmm. at the flower of their age so iléeṣẹ́ wa jẹ́ iléeṣẹ́ tó máa ń provide the health information pẹ̀lú health product tí wọ́n lè lò ẹni tó bá ní àwọn challenges. ìkejì. ìkejì ni empowerment láti ró àwọn èèyàn ní agbára. lọ́nà wo. a rí i pé orílẹ̀-èdè nàìjíríà ń grow by six million population per year. Mm -mm. so ó wá eléyìí wá jẹ́ kí àìsíṣẹ́ kó pọ̀ lórílẹ̀-èdè yìí gbogbo wàhálà tó wà lórílẹ̀-èdè ó rọ̀ mọ́ àìníṣẹ́ àìléeṣẹ́ tí wàá dẹ̀ mọ̀ báwo la ṣe lè empower àwọn èèyàn. báwo lè ṣe ń empower àwọn èèyàn. ẹ nípa training àti láti fi business tí wọ́n lè ṣe hàn wọ́n tó owó dẹ̀ máa wọlé eléyìí tá a ti ń ṣe for the past fifteen years tí ò dẹ̀. báwo lè ṣe ń ṣe yẹn. tí ò dẹ̀ yọ wa ní ẹsẹ̀ ẹni. báwo lè ṣe ń ṣe yẹn. ìdánilẹ́kọ̀ọ́ ni a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn lórí okòwò tó lè ṣe àti hmm. bó ló ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ health concern global consult. so yàtọ̀ fún eh, ntẹ̀yìn ń tà tẹ tẹ mọ̀ ń pa tẹ mọ̀ ń pa ẹ̀ ẹ tún ní àwọn okòwò míì tẹ lè kọ́ àwọn èèyàn. a tún ní àwọn okòwò míì tẹ lè kọ́ àwọn èèyàn. bí wọ́n ṣe lè ṣe business consultant àwọn hmm. àwọn okòwò tó wà ní offline àti online ẹ rí i pé ayé ti go digital báyìí. Hmm. ìgbà wo lè fẹ́ kọ́ àwọn èèyàn àbí lè máa ń kọ́ àwọn èèyàn láwọn kìíní. a máa ń so tá a bá ti fẹ́ ṣe a máa wá sórí afẹ́fẹ́ a sì dá lẹ́kọ̀ọ́. ìkẹta. ìkẹta gangan ni ó bá wa wá olóbi wa wá bí òun ni a ti ń pariwo ní orí rédíò láti ìjọ yìí hmm. òun la pariwo ẹ̀ lórí rédíò gan nísìnyí ó ní program kata tá a gbé kalẹ̀ tá à ń pè ní on behalf business initiative hmm. eléyìí wà fún àwọn tí ò ráàyè láti mọ̀ sí bá a ti ń ṣe business wa. on behalf ẹ̀yin lẹ́ bá run business yẹn. yes business wa ní í ṣe pẹ̀lú ká ta ọjà ó dẹ̀ ní sẹ́ pẹ̀lú kárìfà ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọn ráàyè ẹlòmíì gan ráàyè kò ní passion fún nǹkan tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ so àwa gbé concept kan kalẹ̀ láti resolve irú àwọn problem báyẹn so là ń pè ní on behalf business initiative so àwọn yẹn máa ń wò bí investment so investment ó yàtọ̀ sí invest business so investment ni ohun tí ó pọ̀ nígboro pé ẹ kó iye báyìí wá ẹ mọ̀ mm. gba iye báyìí lóṣooṣù ẹ mọ̀ gba iye báyìí jọ́mẹ́wàá jọ́mẹ́wàá ìyẹn là pè ní investment but títí lè ṣe wá run invest business ni a fẹ́ kọ́ àwọn èèyàn bí wọ́n lè sí invest sínú business wa tó yẹ pé kì í sáwọn ló máa run rẹ̀ owó wọn ló máa run rẹ̀ fún wọn but at the end of the month there's a profit sharing formula wípé iléeṣẹ́ wa ló ń ràn rẹ̀ ó ti ní percentage tí wọ́n máa gbà every month. ṣé kò sì ní yẹ. alágbára náà kò tiẹ̀ yẹ rí àwọn tó bá ń gbé wa àwọn tó ń gbé wa pọ̀ báyìí lágbàtà ti. ìgbà wo ni ìdánilẹ́kọ̀ọ́ yẹn tún máa wáyé every saturday la máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn tó ti darapọ̀ mọ́ wa tàbí àwọn tí. téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ yín kí ni ìgbésẹ̀ téèyàn gbé. àtẹ̀yìn bá fẹ́ darapọ̀ mọ́ wa ó máa wá sí ilé iṣẹ́ wa. níbo ni ilé iṣẹ́ yín wà. ilé iṣẹ́ wa wà ní. MRS láti ìwó road àwọn tó bá mọ ìwó road ní ìlú ìbàdàn tàbí ibikíbi tẹ bá ń bọ̀ ìwó road ní bó jẹ́ bí amápẹ kan center of gravity ní ìlú ìbàdàn tẹ bá ti dé ìwó road ọ̀nà tó lọ sí mọ́nà tán tàbí kẹlọ́nà tó lọ sólódó tẹ bá ti kọjá abisọ phillips academy first filling station second filling station ó popular bẹ́ẹ̀ ní lakademi market wọ́n ń pè ní mrs filling station okay. building wa lẹ́ máa kàn kẹ́ tó dé mrs lókè pátápátá ẹ̀ máa health concern global consult and we've been in that office going to fifteen years. tí èèyàn èèyàn bá fẹ́ béèrè àwọn àlàyé sí lórí àwọn kẹtẹ nọ́mbà wo ni wọ́n lè pè wá sí ó dẹ̀ hmm. jẹ́ ó méjèèjì náà wà lórí whatsapp ẹ lè pè wá sí zero nine zero five thousand. àì ah, ti sáré jù zero ẹnu wọn mú <laughs> zero zero nine zero eh. five thousand four eight one six. ẹ tún un lẹ́ẹ̀kan sí. zero nine zero five thousand four eight one six and if that one is busy you can call alternatively zero nine zero two thousand eight three one four zero nine zero two thousand eight three one four ẹ̀dẹ̀lẹ̀ lò wá online ọ̀kẹ́ ṣe registration yín online. with thousand thousand tẹ sọ sáárín àwọn nọ́mbà yẹn ó máa fẹ́ máa yí ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n tún pé kí n pè bí ọmọ èkìtì láti odò ọwọ́ èkìtì oh, <laughs> tó wá láti wájú ilé bàbá mi ọjà àti ọjà happy birthday ọjọ́ birthday yín gan lánàá ọjọ́ wedding anniversary mi. ẹ múra sí ara táìmù yín. zero nine zero <laughs> two zero zero zero eight three one four gẹ́gẹ́ bá ṣe ní kí n pè zero nine zero two zero zero zero odometa eight three one four tíyẹn bá bí sí yẹ pé zero nine zero five zero zero zero four eight one six tàbí kẹ́ wò wá lọ́nà nine. dókítà lẹ́yìn àbí dókítà nìyí àwọn nọ́mbà yẹn wà lórí whatsapp. bẹ́ẹ̀ni wọ́n wà lórí whatsapp then àwọn tó bá wà ní online wọ́n lè lọ sórí orí website wa. www.healthconcernglobalcom. ayé màlẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Oh, Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite. Yàrá tó tutù mímímí. Swimming pool hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ibẹ̀ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé ilé ìtura ìdàlú. social distancing ń bẹ. ilé ìtura ìdàlú. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlú. Ọ̀sánsámi road lawa. ilé ìtura ìgbàlódé. Òkè Àdó nílùú Ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. ilé ìtajà play dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa pátá a dúpẹ́ ọdún twenty twenty one yìí a sàn wá síre o ọdún yìí a sàn wá síre bá a ṣe ń kì í káàbọ̀ sọ́dún tuntun ẹ sáré gba gúdígúdí kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjíjà yín. ọdún ní ọdún ayọ̀. ẹ tètè máa má lókun fóònù yín bọ̀ kẹ́ ẹ wá fi gba tuntun lójú ẹsẹ̀ láì sanwó kankan tàbí kẹ́ ẹ padà wá sanwó tó bá nílò kẹ́ ẹ fowó díẹ̀ kún. ó jọ ń kó ṣòro gbàgbọ́ àbí ẹ̀bùn ọdún nu tí lè tajà play ju ta fún gbogbo ẹ̀yin oníbàárà wa lálùbáríkà ó yẹ tètè wá gbẹnu sí i kó tó kásẹ̀ ńlẹ̀ play new year swap deal ni ẹ̀rí bó ṣe ta kọ́fà dànù bíi búrẹ́dì tọ́yọ gọbú. ṣáà rí dájú pé fóònù àlòkù tó mú bọ̀ ní ìtì dáadáa tó sì ṣeé wò lójú bákan náà lẹ́dínwó àgbàyanu tó ń bẹ lórí gbogbo ohun èlò tó ń lona ẹ̀kúkú ti mọ ilé ìtajà play tẹ́lẹ̀ mọ́kànlá roundabout tàbí palm shopping mall ring road ìbàdàn zero eight zero nine three three seven three three three three àdéhùn àtàsọtẹ́lẹ̀ ń bẹ o play ẹja iye ọlọ́ba pẹ̀lú wa. As a student of life with so many experiences. My retirement was one of the most interesting times I looked forward to. <laughs> Now that I have come of age, it has been one of the most peaceful moments of my life because I chose a smart partner. Oh yes, a very smart partner. With this partner, I enjoy bliss and financial security. Their team of trusted experts brings superior investment strategies with a proven track record in pension management. Be like me. Choose a smart partner. Choose Sigma Pensions. Call 0700 Sigma Pensions or visit www.sigmapensions.com for more details. Sigma Pensions, working for you. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà. ẹ já dúpẹ́ lọ́wọ́ àwọn tó lòdù káàdì ta fún wa. tí wọ́n dẹ̀ jẹ́wọ́ pé àwọn làwọn lòdù. one two three four five six seven eight nine ten eleven. tó. ẹ ọ dákọ wọn dákọ wọn. a kò nídìí. da da da da. kéèkà máa ààrẹ lílùwà náà wó la bí ìṣọ̀lá olúwakẹ́mi túndé bello làwọn àbátúndé idris akínwùmí abdulkudus abimbola ajibade rafi muiz adéròjú abdulwarit night atlantic the best lover olúwa olúwa born born wealth. àwọn tí wọ́n lórí káàdì lóòdù lọ́sẹ̀ yìí ni ìyókù tún di lọ́jọ́ mẹ́jọ. ayé tótó ayé tótó ayé màlẹ́. téèyàn bá kúrò nílẹ̀ bàbá ẹ̀ tàbí orílẹ̀-èdè bàbá ẹ̀ tàbí nílùú tí wọ́n ti bí tó sún lọ sílẹ̀ òkèèrè lọ wá iṣẹ́ ajé kò sí èèwọ̀ ńbẹ o. kò burú. wọ́n ní wọ́n wọ́n àwọn jìyà díẹ̀ lẹ́kọ̀ọ́ èkó wẹ̀ǹjẹ̀lẹ̀. ìyà tí ìyá àwọn sì jẹ lórí àwọn ó múmú láyà àwọn gan. àwọn wá pé àwọn hmm. gbọ́dọ̀ survive. gbogbo ọgbọ́n. àwọn dẹ̀ gbọ́dọ̀ lówó. by all means. wọ́n ní ilé tí ìyá àwọn ń gbé ní ibi tí wọ́n gbé wọn sí amájà dárúkọ lọ títí wọ́n ní wọ́n wá fún wọn ní quick notice nígbà wọn ń jẹwọ́ ilé mo ní ṣé ìyá yín ò níṣẹ́ kan pàtó tó ń ṣe wọ́n ní wọ́n níṣẹ́ wọ́n ní ṣùgbọ́n títí jẹ ṣọ́ọ̀bù wọn wọ́n wò wọ́n ní iwájú ìtàlẹ́ ni wọ́n ti wá ń ta ọjà yẹn kò wá move eventually wọ́n fún wọn ní quick notice wọ́n ní ìyá àwọn wá jókòó ló wá ronú pé ibà ah, wọn lagbo ibà wọn labo ibà wọn labúlé ah, tí gbòòrò bá ṣe é gbé káwọn padà sábúlé wọ́n ní ìyá àwọn wá padà sábúlé wọ́n ní ẹnìkan lórí àwọn lẹ́kọ̀ọ́ ló sọ fún àwọn pé ìyá àwọn ti padà sábúlé torí ìyá àwọn lè rí ìjà wọn. wọ́n ní ìgbà yẹn làwọn tún wá make up mind àwọn pé àníṣe. n gbọ́dọ̀ make ẹ àwọn gbọ́dọ̀ make ẹ. gbogbo ọ̀nà. bọ̀dá make ẹ o. ọ make ẹ. Hmm. ibi ibi tó dùn èmi jù ń bẹ̀ ni tí èèyàn bá make ẹ hmm. Hmm. àwọn tí ń gbàdúrà fún àwọn àwọn èèyàn tó ń mèkì ẹ mímèkì ẹ̀ wá pín sóríṣiríṣi ọ̀nà hmm. ibi tó dùn èmi jù ń bẹ̀ ni tàwọn tó ń gbàdúrà tí wọ́n ń gba ìdá mẹ́wàá lọ́wọ́ ẹni bá mèkì ẹ̀ wọ́n mèkì ẹ̀ láì mọ sọ́ọ̀sì wọ́n fi mèkì ẹ̀ tí wọ́n fi mèkì ẹ̀ àti tó ń ṣe tó fi mèkì ẹ̀ ìgbà tí mo sọ lẹ́ẹ̀kan ṣẹ́gun ní ah, bra ẹ má jẹ́ ká sọ̀rọ̀ débẹ̀ mi lè má sọ̀rọ̀ débẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà bẹ́ẹ̀ lóde òní tó jẹ́ pé a gbọ́dọ̀ sọ pé a jẹ́ kìrìsìtẹ́nì ká má mẹ́nu débẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà tó jẹ́ pé kẹ́hìn ṣáà ti mówó wá ni wọn àfẹ́ mọbi tẹ́ ẹ ti rówó wọn àfẹ́ mọṣẹ́ wọn àfẹ́ mọṣẹ́ tẹ̀ ń ṣe kódà iṣẹ́ tẹ́lẹ̀ ẹni náà sọ ó ní pásítọ̀ òun ló máa ń gbàdúrà fún òun. ìyàtọ̀ sì wà ní olúwa gbàdúrà fún wa tí olúwa gbàdúrà fọmọ rẹ. Hmm? ó yàtọ̀ síra wọn. èwo olúwa gbàdúrà fọmọ rẹ àti olúwa gbàdúrà fọmọ rẹ. ok ìkan halẹ̀. ah ó gbọ́dọ̀ kílẹ̀. ìkan mẹ́lò bówó ẹ bówó ẹ bá ṣe tó lẹ ṣe máa jágbe hmm, mọ́ lọ́hún tó. àwọn kan yàtọ̀ síra wọn. ẹ kilẹ̀ mọ́ lọ́hún. Ah, ìyẹn hmm. ìdá mẹ́wàá owó tó mú wá ó ní kìmí nìyẹn. kí ni iṣẹ́ tí bọ̀dá ń ṣe láyìíká ah, iṣẹ́ tí ò ṣe sọ lórí kò ṣe kò ṣe encourage ìwọ náà ni ẹnu ọmọ ẹnu àgbàlagbà lóbi tí ń gbọ́ ọmọdé ó tó ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà bàgbà bá rí ọmọdé náà máa sọ. nígbà míì. nígbà míì hmm, bí fóònù ẹ wọ́n pè sí ó tẹ̀ jẹ́ pé wọ́n hide nọ́mbà. ẹ bí mo fi spika etí ìwà jọgbọ́ ni for hearing. nígbà tá a jọ gbọ́ ń kọ́ ìwọ ni wọ́n pè o. ẹ̀yìn ká gbóhùn òkè iṣẹ́ wo ni. kìlá ti máa ṣayé yìí sí o. iṣẹ́ iṣẹ́ tí bọ̀dá èmi tẹ́ gílẹ̀ ń rò sí. Mm-hmm. ó lè jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ròyìn ó lè jẹ́ bẹ́ẹ̀. bọ̀dá ń jiyàn gbé. wọ́n ń jiyàn gbé ni màá sọ fún Ṣẹ́gun pé kí wọ́n ṣe fi nọ́mbà wọn lẹ̀. Hmm. Ah, kí ló dé tí wọ́n ò kún nọ́mbà wọn gbà tí wọ́n pè wá báwo la ṣe fẹ́ trace ẹ̀. èmi tiẹ̀ fẹ́ kọ̀ tiẹ̀ pé mo ti fẹ́ bẹ̀rẹ̀ program tí wọ́n á ní kí má kọ̀ tiẹ̀ mo á bèrè mo ní sọ́mọ Yorùbá dẹ̀ níyín torí pé eh, yorùbá wọn ti ń lọ ohun ohun wọn ti lọ díẹ̀ wọn wá ní torí àwọn ẹ̀yà táwọn bá rìnrìn àjò ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jiyàn gbé o. wọ́n dẹ̀ ń tún. wọ́n gbowó wọ́n sì tún ń ṣẹ́gun wá béèrè béèrè kan tó kà láyà torí ó dákẹ́ lọ sí i <laughs> ó ní ajẹ́pẹ́ ti pààyàn rí bẹ́ẹ̀ ṣe wà yìí. wọ́n wá dákẹ́. wọ́n dákẹ́ ó ní àfi òun ní òun ò pààyàn rí ó ní hmm. ṣùgbọ́n ẹnìkan tó kú sí àkàtà wọn eh, nígbà tí wọ́n tètè mówó ẹ̀ wá. Hmm. mo wá ní ngbà tán mówó ẹ̀ wá ebe ẹ gbowó ẹ̀ tí ẹ wá ní kán lọ gbó òkú ẹ̀ nìyẹn ó ní rárá o ó ní òun kàn sọ fún àwọn yẹn pé ẹnìyẹn ti dolóògbé pé kán máa mówó wọn lọ <laughs> iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn o. mo wá béèrè mo ní mo ní iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ yìí ẹ tó mélòó wá ní Mr. Ayéfẹ́lẹ́ ẹ fẹ́ sọ pé ẹ ti rí àwọn tó ń tó ń gbèyàn àbí mo ní rárá tẹ́ fẹ́ lọ sọ lórí rédíò mo ní rárá mo ní mo <laughs> kàn fẹ́ mọ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tẹ́ ń ṣe kò ṣeé dá ṣe Ṣẹ́gun hmm. a lè sọ gbogbo ẹ̀ a lè sọ gbogbo ẹ̀. wọ́n mo ní àárọ̀ àwọn agbófinró ibi tó ti dákẹ́ ni mo ní àárọ̀ àwọn agbófinró tí wọ́n jọ wà pẹ̀lú yín o tó jẹ́ pé àwọn ni mọ̀ tọ́ yín sọ̀nà pé ẹ mọ̀ gbàbí ẹ mọ̀ gbàbí wọ́n ní kí n jẹ́ kí n ká ká gbàgbé yẹn ká fi bẹ̀yẹn lẹ̀ pé àwọn máa ń gbọ́ program wa gan pé àwọn kàn ní ká ju nǹkan kan sórí afẹ́fẹ́ àkọ́kọ́ ibi tó le jù ń bẹ̀rẹ̀ hmm. ó ti rówó níbi tó ń ṣe yìí iṣẹ́ burúkú ni o orí owó orí owó kì í ṣe pé kò rí owó. Ah. ó wá kọ́ ilé. ni mo ṣe wá sọ lẹ́ẹ̀kan yìí pé àtúbọ̀tán ló ṣe hmm. pàtàkì jù ìgbẹ̀yìn ọ̀rọ̀ ó ṣe pàtàkì. ẹ ọ̀pọ̀lọpọ̀ kì í rò ó ó nítorí màmá òun lòún ṣe ń ṣe gbogbo nǹkan tóun ṣe kóun ṣáà lè méèkẹ kóun ṣe ṣáà lè e, rí pé òun méèkẹ. E. ó ní kódà òun ò fẹ́ yàwó òun ò sì bímọ. kò má rí kò tí bímọ àfìgbà tóun rí i pé òun kọ́kọ́ kọ́ ilé fún ìyá òun. ó kọ́lé fún ìyá ẹ̀ tán kó tó ṣègbéyàwó. ó wá lọ sí abúlé níbi tí ìyá ẹ̀ rìtáyà sí ó lọ gbé ìyá ẹ̀ wá padà sí sítì ó fún ìyá ẹ̀ lọ́mọ ọ̀dọ̀ ó tẹ ìyá ẹ̀ òun wá fẹ́yàwó òun wá ń bímọ àmọ́ kí wá ló fà á tó fi sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ẹ máa wò ó. mo bọ̀. ayé tuntun ayé tuntun ayé máa lé kí la máa ṣayé yìí o kò yé mi. kí la máa ṣayé yìí o kò yé mi ayé tuntun ayé tuntun ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́sà. orúkọ yín. orúkọ mi ni Joel Onyema táwọn èèyàn mọ̀ sí ẹ̀fúrẹ́bọ̀. ìgò wúndì o. ẹ lè wúndì mọ́. i dey win báyìí. i ah, dey win o. mo rí i pé ńgbà tẹ wá tẹ́lẹ̀ sí àsìkò yìí àwọ̀ yín sọ̀kalẹ̀ gan-an àwọ̀ yín wá jọ̀lọ̀ sí i kí lè àṣírí ẹ̀ wá yín. àṣírí bẹ́ẹ̀ ni pé ọ̀nà tí mi mọ̀ tẹ́lẹ̀ ni mo ṣe mọ̀. ẹ ti rí information. bẹ́ẹ̀ ni information lórí. na mo ti máa ń sọ̀rọ̀ lórí crowd one tẹ́lẹ̀ níbí mm, cloud one bẹ́ẹ̀ ni sà mm. ṣùgbọ́n mo lẹ́nu jọ́ mẹ́ta yìí mm. wọ́n ṣàkíyèsí pé àwọn èèyàn wa ń pè mí pé àwọn èèyàn ń forúkọ cloud one gbá wọn ah, ah, ah. bẹ́ẹ̀ ni kódà ẹnìkan lòun sẹ́ndì owó sẹ́nìkan ó sọ fún pé cloud one pé tóun bá fi báyìí sí lónìí tó bá di jọ́ kejì yóò di times five lòun bá sẹ́ndì owó sí lẹ́yìn tó wá sẹ́ndì owó sí ló wá pè mí padà ó wá ṣàlẹ̀ mo ní ẹ ní nọ́mbà mi lọ́wọ́ ẹ pè mí kẹ́tọ́ sẹ́ndì owó sẹ́ni yẹn ẹ wá sẹ́ndì owó tá wá pè mí pé ẹni báyìí wọ́n dárúkọ crowd one ẹjọ́ nítorí tọ́lọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi cloud one ò ní kẹ kí n ṣe sogodogoji. àbájọ àwọn kan fàtẹ̀ránṣẹ́ ránṣẹ́ wọ́n ní cloud one yẹn wọ́n ní scam ni o. ok nítorí ẹ̀ gan tó gbé mi wá síbi gangan lónìí. ẹyẹ wá ṣàlàyé ẹ bá kí ni tí yín wá fi yàtọ̀. now cloud one àkọ́kọ́ ni pé wọn ò kì í ṣe investment company. ok so tíyàn bá ní kẹ lọ kó one million two million tàbí eh, kíní kan kẹta ilé kẹta mọ́tò tàbí kẹwàá kẹwàá wọn ṣe investment kò sí ní tó jọ ní cloud one. àwọn èèyàn láìkí irú nǹkan báyẹn kò dẹ̀ sí ní tó jẹ́ gbẹ́rẹ́ bí double money ń bẹ. ẹ kì í double money. rárá crowd one is a is an an an, an, an a company whereby they use uh, internet uh, or digital net, uh, network láti advertise the company other companies just like bí fresh air ṣe dúró. Mm-hmm. nísìnyí ẹ kò ní kò sí nǹkan tẹ́ ẹ ń tà airtime lẹ́ ń tà bí. atẹ́gùn ni mm-hmm. atẹ́gùn ni nǹkan tí crowd one dúró dúró nǹkan tí wọ́n dúró fún nìyẹn. àtàwọn náà advertise ni. bẹ́ẹ̀ ni so wọ́n á ní ìwọ tó wá fẹ́ darapọ̀ mọ́ wọn ntẹ́ kọ̀ fi ẹ kọ̀ ra tó ń pè ní education package lásán so lè lómi wa ní. yìí sì iṣẹ́ yìí ni wọ́n á sanwó fún àbẹ́yìn ni wọ́n á sanwó fún. rárá bí wọ́n á ṣe sọ wọn a máa kọ́ wọn ẹni tó bá ṣe tọ́ gẹ́gẹ́ bá ti máa ń ṣàlẹ̀ pé ẹni tó bá fẹ́ ṣe kàdúrà ẹ máa bọ̀ lọ́fíìsì wa kẹ́ wá gbọ́ sẹ́mínà ọ̀fẹ́ ni sẹ́mínà a kì í gbowó sẹ́mínà ẹ ní. ẹ má bàa rọ́ lùgbẹ́. rárá ẹ ní handout ó wá dùn pé ọ̀pọ̀lọpọ̀ ò ní lè wá lẹ́yìn ẹlòmíà wá send message sórí whatsapp wọn pé ah ẹ ṣe crowd one kìíní kan ẹ tẹ́ bá ṣe one hundred thousand ẹgbàá two million lọ́la ìjọ kejì ni wọn bá bá kóra lẹ́yìn ló bá sọ wọtọ wọn aṣọ àpèmí pé ẹni gbogbo ẹni báyìí gbogbo lọ́wọ́. níbo lọ́fíìsì yìí wà fáfáà ní ẹjọ́ nítorí tó lọ́hùn hmm. tẹ́ ẹ̀ ń gbóhùn mi báyìí tẹ́ ẹ fẹ́ make owó bíi crowd one ẹ̀ máa a ní seminar in fact mo ní seminar látọ̀ ọ̀la ọ̀la wednesday okay. uh, thursday friday ọ̀sẹ̀ yìí àti saturday mhm. aago mọ́kànlá àárọ̀ la máa bẹ̀rẹ̀. níbo lẹ ti ń ṣe ọ́fíìsì wa wà ní first floor àkúrò ń bẹ̀ first floor síjúọlá house tó wà ní dùgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ heritage bank ní dùgbẹ̀ express lẹ́gbẹ̀ẹ́ ọjà dùgbẹ̀. so gbogbo bọ́n ṣe scam àwọn èèyàn yẹn ti ká yín lára gan. ó ká mi lára ojú yín ti pọ́n. alẹ́ nìkan pè mí ó tún ní oní pásítọ̀ lòun pé ó sẹ́ni one hundred seventy thousand sẹ́nìkan ah. olówó sukúl wọn wà mo ní ah. ẹni nọ́mbà mi lọ́wọ́ ẹ wàá pè mí kẹ́tó sẹ́ni dowó ẹ fi nọ́mbà yín síta báyìí nọ́mbà mi rẹ ẹ jọ nítorí tọ́lọ tó bá ń gbọ́ nípa crowd one kì í ṣe scam ẹni tó bá dẹ̀ ní ẹnì kan scam òun nípa ẹni ẹ ló ṣe mistake crowd one àǹfààní wà fún láti wá gbọ́ sẹ́mìnà ọ̀fẹ́ dẹ̀ ni. so kọ́kọ́ wá fún sẹ́mìnà kan tó kan tó ṣe anything lórí crowd one ok. ẹ má wulẹ̀ sẹ́ni owó síyàn kan ẹ wà pè mí pé ẹ sẹ́ni owó sẹ́ni. ọ̀fẹ́ dẹ̀ ni sẹ́mínà. ọ̀fẹ́ ni sẹ́mínà ẹ nílẹ̀ handout kọ́kọ́ ẹ ntẹ́ bá ń ìbòmú bẹ́ẹ̀ ni nose mask nose mask nìkọ̀lẹ́ mú dání kí ni nọ́mbà yín nọ́mbà tẹ́ pè mí sí rèé tẹ́ bá ń bọ̀ zero eight zero three three eight four two two four nine màá tún pè lẹ́ẹ̀kan sí zero eight zero three three eight four two two four nine tàbí zero eight zero. five six one seven seven three four one zero eight zero five six one seven seven three four one. ẹ lọ máa gbé ń ẹ rí bó ti ń dún. ẹ ti ẹ má ṣe mistake mi láti send owó sí ìyàn ọmọ ẹjọ ń tó tọ́lọ̀. wọ́n ní ká ẹ má send owó sí ìyàn o ẹ kọ́kọ́ wá fún ìdánilẹ́kọ̀ọ́ kẹ́ tó kó tó di pé bá wọn dòwò pọ̀. ọ̀fẹ́ dẹ̀ ni ọ̀fẹ́ dẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ bá wà well convinced ẹ má rọ̀ lù o ẹ má bá ti yín lọ ẹ wọ́n mú yàn sí. kò sí nǹkan táwọn èèyàn fi lu jìbìtì báyìí ẹnìkan pè mí pé <laughs> èmi oníhẹn ọlẹ́nìyẹn ńgbà tí ó fẹ́ bá wọn sọ̀rọ̀ sọ pé òun lòún jẹ́ ẹni ìtàn olùṣègùn bámidé làwọn bá ní ah. ṣé ti fẹ́ ṣẹlẹ̀ ló bá ní ẹ inú àwọn tiẹ̀ dùn làwọn bá. wọ́n tún fún lówó ọkọ. mo ní ṣe kọ̀ṣà kọjá lọ lára yín mo ah, ní kò kọjá mo ní àbọ̀ ah, ẹ ti gba nọ́mbà ọlọ́mọdé ẹ̀ lánàá. obìnrin ló ń tọ̀ mí. Eh. Facebook Fresh FM Adamu díẹ̀ ti pọ̀. bí ǹjẹ́ bí fourteen kan náà ní kálukú ti ṣí báyìí ṣùgbọ́n ẹ wò dáadáa kẹ́ ẹ tó ah. fọ́lò kẹ́ ẹ tó fọ́lò wọn lórí Facebook kẹ́ ẹ tó fọ́lò Yínká Ayéfẹ́lẹ́ lórí Facebook ẹ confam pé ṣé péèjì mi fan page mi hmm. eh, over one million ni àwọn fans mi tó wà ń bẹ̀ tẹ́ bá ti rí èyí tí ò tó eh, ten thousand tí ò ju five thousand or tí ò ju three thousand tí ò ju hmm. one two hundred tí ó sọ pé Yínká Ayéfẹ́lẹ́ ẹ ti wá rí kan ènìyàn wá kó bẹ́ta lọ́wọ́. Eh, ẹ lè rí kan kó kó lọ́wọ́ fan ẹ wo fan base yẹn eh, over one million àbí ten million mi tẹ ẹ rántí million ló wà mẹ ẹ ti mọ̀ pé eléyìí ni original page ti Yínká Ayéfẹ́lẹ́ Facebook náà Fresh FM Ayéfẹ́lẹ́ ò dẹ̀ sẹ́ni friend request síta mọ́ mi kò eh, àyè request ò sí mo bẹ́ẹ̀ wọ́n sọ ni. Ah, okay tẹ bá rí ẹni tó ń send friend request sí yín tó dẹ̀ lóhùn yín ká yín fẹ́lẹ́ kò possible torí friend request mi tiẹ̀ ó ti tán. tipẹ́tipẹ́ ó ti tán ànádá eh, yín ká yín fẹ́lẹ́ lélẹ́yìn. ayífẹ́lẹ́ mi tún ni. ọ̀dọ̀ eh, original yín ká yín fẹ́lẹ́. Eh, ok eléyìí ó two hundred Okay. twenty followers. two million. Okay. two million Okay. over two million. so ìgbà tó kọ́lé fún màmá ẹ̀ lẹ́kọ̀ọ́ tó kọ́lé tara ẹ̀ tán tó gbéyàwó tán. ó ṣe dáadáa. ó ń ọlọ́ba ibi tó dùn èmi jù sẹ́ ni pé pásítọ̀ òun ló máa ń pray fún òun hmm. mo ní ṣe pásítọ̀ yín dẹ̀ mọ nǹkan tẹ̀ ń ṣe oní pásítọ̀ òun ò mọ o. wọn ò sọ o. wọn oní pásítọ̀ òun ò mọ. a rí àwọn ìránṣẹ́ ọlọ́run míì tán máa gbé gift lọ bá tí ẹ̀mí ọlọ́run ó sọ fún wọn pé gift yẹn sọ pé ò gbà á. Ah, ah. no ẹ̀ ń bá ní kò sí wòlíì ah. mọ́ bóyá ètò mọ̀ ló kú àjọ̀nù kan wà nínú owó ṣẹ́gun. aláìka àṣírí àwọn kan tí wọ́n ń kọ ara wọn ara wọn kan tí wọ́n ń kọrú ah, ẹ̀ tẹ́ẹ̀mí ọlọ́run á ti sọ fún wọn mm. bẹ́ẹ̀ ni àwọn kan ò sì fi tipátipá sọ pé kò mú wá sínú ìjọ àwọn torí pé ìjọ ọlọ́run ni tí pásítọ̀ bá ti rìnrìn kankan mọ́ ìjọ òun ìjọ òun ìjọ òun ìjọ òun ìgbà míì àmọ́ àtún máa mi lórí pé kí ló ń mú ṣọ́ọ̀ṣì lọ sí kóòtù. Mm-hmm. bẹ́ẹ̀ ni tẹ́ bá ń péjọ ọlọ́run ní lóòótọ́ tó yẹ pé níta preach pé ọ̀run là ń lọ kíní kan ayé ìyá ni tó bá di irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ni mo ń gbàrú àwọn owó báwọn wọ́n ní àwọn wọ́n làwọn máa ń gbé owó lẹ̀ o. wọ́n náà máa ń dáwó gidi ní church. kódà convention ground wọn gan. Ah, wọ́n ti ń sọ táwọn gbé lọ ibi tó rí gangan Eh, wọn náà mọ sọ yòókù. Ah, bọ́wọ̀ náà pè. irọ́ àjọgbọ́ kọ́ ni bó ṣe mo ṣe rí pé ó ti lágbára kọ́ ni mo ti tẹ spika àjọ fetí kọ́ ni ìwọ náà sì béèrè pẹ́sọ̀. orí nọ́mbà iná pè sí. wọ́n ṣáà wá sọ pé àwọn kan rí pé àìsàn kan tó ṣe ìyá àwọn nígbà kan nígbà kan wọ́n ní àìsàn yẹn ti ṣe ìyá àwọn rí wọ́n ní ó tún wá ṣẹyọ padà lára mọ́mí àwọn àwọn wá wò pé iṣẹ́ àtòṣì làwọn rò pé ó bá wọn ń gbà yẹn àwọn wá bẹ̀rẹ̀ sí ní gbé wọn lọ sí ọ̀sìpìtù wọ́n ní ṣùgbọ́n kò sàn lára ìyá wọn wọ́n ní ìyá àwọn precious sáwọn gan táwọn òde fẹ́ lose mọ́mí àwọn wọ́n ní pastor church àwọn gbàdúrà wọ́n ya òróró sí mímọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ síbẹ̀ náà ara ìyá àwọn ò sàn wọ́n ló ti wá ń di pé ìyá àwọn ò lè jẹun ibi àlejẹun yìí ló wá mú àwọn lọ́kàn àwọn ò pé kíni káwọn ṣe kíni káwọn ṣe kíni káwọn ṣe wọ́n ní ọ̀rẹ́ àwọn kan náà táwọn jọ ń ṣerú okòwò yìí torí mo kọ́ béèrè lọ́wọ́ mo ní ẹ ti rìn jìnnà nú ayé o nínú ká diranú wọn làwọn gbìyànjú ní tìrẹ̀ tí ọlọ́run wọn làwọn gbìyànjú mo ní ìjà àrígbà tí ọlọ́pàá dábù yín bóyá mú yín rí wọ́n ní kí n jẹ́ ká fibẹ̀ yẹn lẹ̀ ok tí wọ́n bá sọ fún mi ni màá gbọ́ wọ́n ní wọ́n wá mú àwọn lọ sí ibì kan láti lè mọ̀ n táwọn ó ṣe kí àwọn má kú mo ní ṣe kìí ṣe pé májẹ̀mú kan wà tí wọ́n fìyà yín dí fún yín níbi tẹ́ ẹ ti lọ ṣiṣẹ́ pé kọ́ mọ́ báyìí pé tíyà yín bá ti kú omi tán lẹ́yìn ẹja yín nù ah, wọ́n ní rárá wọ́n ní ṣùgbọ́n àwọn ò fẹ́ kí nǹkan ṣe ìyá àwọn wọ́n nítorí ibi táwọn gbọ́njú dàgbà bá a nínú òṣì àti ìyà láyìnká ní òun náà gbàdúrà kíyà jẹ ìyá òun wọn ni ọmọ tó bá fẹ́ràn mọ́ mi ẹ̀ ò nígbà tó bá fẹ́ràn ìyá ẹ̀ àmọ́ ibi tó bá mọ ìyá tí ìyá jẹ eh, lórí òun ibi tẹ́ ẹ wá wọ̀ lọ yìí ni ah, ibi tán wọ̀ lọ yìí ò dáa ló fẹ́ burúkú díẹ̀ wọ́n ní pásítọ̀ yẹn gbàdúrà fáwọn tán ó sọ fún àwọn pé kí àwọn gbààwẹ̀ àtàwọn kankan kan tí mi ní sọ lórí afẹ́fẹ́ wọ́n ní ṣùgbọ́n wà táwọn jáde wọ́n ní ọmọbìnrin kékeré kan tẹ̀lé àwọn ó tẹ̀lé ó lóun ó jókòó ńgbà tí pásítọ̀ ń jíṣẹ́ fáwọn kò sọ̀rọ̀ wọn ló wá tẹ̀lé àwọn bíi pé èèyàn excuse me sir excuse me sir wọn láwọn wá padà wọn ló wá ó wá súnmọ́ wọn wọn ní gbogbo èrò ọkàn wọn ni pé ó fẹ́ sọ pé bóyá àwọn ò fún un ní nǹkan wọn ló wá pa wọn sẹ́yìn pé ẹ mọ̀ kàn káwọn mọ̀ bínú o pé iṣẹ́ wo làwọn ń ṣe táwọn fi lówó lọ́wọ́. wọn á wò pé lẹ́nu ìwọ. wọn ní ó ní kinní bá wọn lójijì wọn làwọn wá ní ṣé kò sí wọ́n ló wá sọ fáwọn pé iṣẹ́ yẹn ló ń tẹ̀ ọ́ lára àyà àwọn pé táwọn bá fẹ́ kára àyà àwọn ó yá nǹkan méjì làwọn ó ṣe. àkọ́kọ́ àkọ́kọ́ káwọn gbé ìyá àwọn kúrò ní inú ìlú nílùú tán wà níbi tí nǹkan ti dáa tọkọlé fún màmá sí tí màmá gbé kán padà sí village kán gbé mọ́mí padà sí abúlé wọ́n ní táwọn ò pé kò ní ṣeé ṣe. alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kí àwọn wá lọ sí ọ̀dọ̀ pásítọ̀ ṣọ́ọ̀ṣì àwọn gan-an. wọ́n ti máa ń fún lówó tipẹ́tipẹ́tipẹ́. táwọn ti dá síṣẹ́ olúwa rẹ̀. káwọn wá lọ jẹ́wọ́ fún pásítọ̀ yìí pé n táwọn á ń ṣe látijọ́ èrè. wọ́n lọ́mọ ṣọ́ọ̀ṣì kan wà tí òun náà lámìlaka díẹ̀ tẹ́ jí gbé báńkì ni ti ń ṣiṣẹ́ wọ́n ní kì í ṣe gúrùpù àwọn <laughs> gangan ló gbé wọ́n ní ṣùgbọ́n ṣe àmọ̀ pé nígbà míì gúrùpù méjì àmọ́ clash lórí ẹnìkan wọ́n ní àwọn làwọn ṣiṣẹ́ yẹn tí owó yẹn ò fi ju ten million lọ tí wọ́n gbà torí owó tán fẹ́ gbà pọ̀ wọ́n ní <laughs> ọmọbìnrin yẹn wá ní táwọn ọba lè sọ ọ́ ibi tí ìyá nìkan la ṣì rí o àmọ́ orú ogun míì tó ti ń bá fínra lábẹ́ aṣọ o ṣùgbọ́n ìtàn sọ fún ní ìsìn ni pé torí àtúbọ̀tán ẹ̀ àti ti màmá ẹ̀ láti padà sí village ipe kó lọ ṣé ẹ sì ń ṣiṣẹ́ yẹn. mo ní ṣe ẹ sì wà lẹ́nu iṣẹ́ yẹn. wọ́n láwọn ò ṣe mọ́ wọ́n ò rí lè ṣe wọ́n mọ́. wọ́n láwọn ti ní business wọ́n dárúkọ tí wọ́n. business tó lóun ṣe tẹ́lẹ̀ tó lóun fi kájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lóun eh. ní car wash òun dẹ̀ ní mm. barbing salon ní ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ ipe òun ṣe nǹkan mi ibẹ̀ ni mo tó ti máa ń gbatẹ́gùn nìyẹn mm. car wash àti barbing salon bí ó car wash lẹ́nìí ó lè lọ barbing salon méjèèjì yẹn ó wá ń sọ fáwọn sí pé méjèèjì yẹn lòún face tó eh. òun ṣe tí wọ́n sọ fún àwa nìyẹn o ni wọ́n wá sọ fún àwa pé àwọn wá àwọn wá lọ dọ́gbọ́n sọ fún ìyá àwọn pé yóò yóò padà sí abúlé wọ́n ní àwọn wá ní ẹlẹ́dàá òun ò ní jẹ́ kí Ọlọ́run ní dá mi padà sẹ́yìn. wọ́n ní ṣùgbọ́n ó kú báwọn ṣe convince mọ́mí àwọn láti padà sábúlé táwọn sì mọ̀ pé táwọn ò bá convince ẹ̀ kó tó di oṣù kẹta ọdún tá a wà yìí àti sọ fún pásítọ̀ yẹn pẹ̀lú bí wọ́n ṣe sọ ẹlẹ́ran lè túkùn báwo làwọn ṣe wá sọ fún pásítọ̀ mo ní wọ́n send text message ni. ṣé wọ́n ní dandan kẹ́ ẹ jẹ́ wá láàrin ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ni àbí mo bá sọ fún Ṣẹ́gun gbà táwọn wọlé mo ní ṣèbó ti sọ fáwa. pé o ti jẹ́wọ́. ṣèbó ti jẹ́wọ́ fáwa. Ṣẹ́gun ní àmọ́ pásítọ̀ ẹ̀ àti ẹ̀ mọ́ ń gan kì í ṣe pásítọ̀ ẹ̀. àdẹ̀ mọ́. so ẹni tó sọ̀rọ̀ fún ìyàwó akọ́lá sọ̀rọ̀ fún mm. ọmọ kékeré ọmọbìnrin kékeré tó sọ̀rọ̀ fún mm ó ní nítorí kóun náà tó máa bi irú iṣẹ́ tó ń ṣe àti ìgbésẹ̀ tán ni kó gbé. ẹ ẹ wá ní òun ti kọ́kọ́ jù sí ìyá òun ó ní ìyá òun sọ pé ó lóun dẹ̀ fẹ́ báwo lòun ṣe fẹ́ convince ìyá òun. ẹ padà sí village ni màmá. kó padà sóko òun sì fẹ́ lùsì ìyá òun. àtúbọ̀tán lójú o ó sì ìwọ̀nba tó sì rí lọ́wọ́lọ́wọ́ nìyí fìrífìrí ló sì rí o. àwọn kan wà tó jẹ́ pé nǹkan tí wọ́n ń là kọjá lọ́wọ́ hmm. torí ìrìn àjò tí wọ́n ti rìn sẹ́yìn àwọn tí wọ́n ti palẹ́kúnjayé sẹ́yìn hmm. ẹnu ẹ̀ lẹ́lòmíì wà dì sí i orí ẹ̀ lẹ́lòmíì kúlé. orí ẹ̀ ni àwọn tó jólólùfẹ́ ẹlòmíì bí ìyàwó ló kú sí hmm. mo wá sọ fún láyínká mo ní ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí mo ní ìjọ mọ̀ pé ah. láyínká níbo lèyàn ṣe torí ìyá ẹ̀yẹ mo ní àwọn kan torí ìyàwó àtọmọ lọ sóko lè. ó sọ bẹ́ẹ̀ ó ní àwọn politicians míì gan torí ẹ̀ wọ politics. bẹ́ẹ̀ni torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ satisfy àwọn bíyàyàwó àbọmọ àwọn ṣàfẹ́ bẹ́tà lọ́ọ̀tì wọn. ọmọ àwọn ò gbọ́dọ̀ jìyà táwọn jẹ. at the end of the day. Hmm oníkálukú ni ó sì ru àìṣedéédé rẹ̀. mo fi ṣàlàyé fún mi pé bá a bá bímọ sílẹ̀ lẹ́nì. bẹ́ẹ̀ ni mo sọ. ó wáyé tiẹ̀ ni. ó wáyé tiẹ̀ ni. ẹ mi ni mò ń sanwó sukuu mi ọkàn ó kàn jẹ́ sábàbí ni. sábàbí ni. so kálukú ló wáyé tiẹ̀. òkè ah. bàbá ọmọ tó kú níjọ́ tí ọmọ wáyé. mo ní ṣé kò ní jẹ́ èèyàn ni. ọmọ yẹn ò ṣe kú ńgbà tí bàbá yẹn kú torí pé bàbá tó kú bí ti kú. Hmm, so kálukú ló wáyé ara ẹ̀. láyìnká ọmọ tí wọ́n rí ilẹ̀gbẹ̀ẹ́ gọ́tà hmm. ó ṣe padà jẹ́ èèyàn. ó bọ́sẹ̀ ń woṣù wọ́n kan ìṣó lórí ni. iṣẹ́ òsì ìsìn ni bàbá àti ìyá rẹ̀ wọn àmọ́dé sí. sáìsì eléyìí táwọn kàn mọ́ jésù lọ́wọ́ àtẹ̀lẹ́. ọ̀tàn hmm. ṣẹ́kọ̀ wà láyé oníkálukú ló ti ru tiẹ̀ wá tí ìyàwó àwọn ọmọ bá lọ tì ọ́. wọn kàn ṣó mọ́mọ́ mi lórí. báyìí kò jára ayé kò jẹ́rọ̀ ọ̀run. Hmm. ẹ ǹlẹ́ jàre ọ̀hún. ẹ kúrò lẹ́ màmá. Ah, màmá kọ́ sọ́rí bọ̀dá. ẹ kúrò lẹ́ olóòtú. Eh, eh, ẹ̀yin àti màmá lẹ́jọ́ <laughs> wa. <laughs> atọ́kùn làwa atọ́kùn làwa. Hmm, ẹ kúrò lẹ́ atọ́kùn. orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. ẹ ṣe gan-an mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé àtìlẹ́yìn òdì pé a kó àsìkò yìí torí pé ẹ kú nílé àkárálé ẹ káàbọ̀ là kéré ọ̀nà. orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ yín orúkọ mi ni ọlápàdé ọlálẹ́yẹ láti iléeṣẹ́ freedom synergy pro. ok kí là iléeṣẹ́ freedom synergy pro òdú ni wá kì í sàmọ̀ fọlọ́kọ fún ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ afúngbà àkọ́kọ́ ìdókòwò tó gáyàtà là iléeṣẹ́ freedom synergy pro tá a dẹ́n sanwó fún gbogbo àwọn tó darapọ̀ mọ́ iléeṣẹ́ wa ní ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà àwọn yàtọ̀ sáwọn iléeṣẹ́ tẹ ẹ̀rọ omi sí torí pé kókó legun yẹn sùkú legun àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yọ ọmọ ènìyàn iléeṣẹ́ freedom synergy pro gangan lónìí ká sọ̀rọ̀ ká fakò mú òkun torí pé ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà ò yàtọ̀ ìdí abá ni pé gbogbo arí wípé gbogbo àwọn èèyàn tó yẹ pé ọ̀nà kan ṣoṣo ni wọ́n ní tí wọ́n lọ́nà mi tó ń gbà wọlé wàhálà ni fún wọn nàìjíríà tá a wà lẹ́nìí tẹ́yìn ọ̀bá lọ́nà méjì sí mẹ́ta tó ń gbà wọlé ìṣòro ńlá ni ìdí ní ìdílé iṣẹ́ freedom synergy pro tó gbé tòye kalẹ̀ ké kí gbogbo èèyàn pátápátá tó nílò owó láyé kó a máa darapọ̀ mọ́ iléeṣẹ́ freedom synergy pro tó yẹ pé ogun wa dá wa lójú la fi fi ń gbárí níta gbangba iléeṣẹ́ freedom synergy pro jẹ́ iléeṣẹ́ tó yẹ pé ó máa sọ àwọn èèyàn mọ́ iléeṣẹ́ tó wà lókè òkun tán ti làmì láka tí wọ́n ń pèsè ohun tá à ń pè ní food supplement fáfáà ní àwọn bàbá àti màmá tó wà lábúlé food supplement míì nǹkan tí a fi èso àti ewébẹ̀ tá a fi pò pọ̀ fáǹfààní àlàáfíà gbogbo èèyàn pátápátá ohun àkọ́kọ́ táàkọ́kọ́ gbé fún gbogbo ẹni tó bá darapọ̀ mọ́ iléeṣẹ́ wa lélẹ́yìí torí pé sin is believing lẹ́yìn náà wọ́n máa gbowó ní ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà nígbà gbogbo àti kòrò tẹ̀ ń kó sáwọn èèyàn lára kórókóró iléeṣẹ́ freedom synergy pro kò fààyè gbà kóró kó wá àkáǹtì ẹnikẹ́ni torí pé up to now àjẹ ẹnikẹ́ni ní kọ́bọ̀ gbogbo ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà gbogbo àwọn tó darapọ̀ mọ́ wa ló ń fò fáyọ̀ ìdí abániyí tàbí sọ pé gbogbo èèyàn tó nílò owó láyé kó máa darapọ̀ kó máa sáré sàṣà wá sí iléeṣẹ́ freedom synergy pro. ìbéèrè kan ni màá béèrè lọ́wọ́ yín ẹ láwọn tó bá darapọ̀ pẹ̀lú yín ẹni ẹ so wọn papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ kan tó wà nílẹ̀ òkèèrè tó ti làmì laaka lókè òkun. iléeṣẹ́ yẹn àwọn yẹn ń produce food supplement ohun tó ń tanra ṣe. a jẹ́ pé owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn orí food supplement yẹn lè fi ń ṣòkòwò lé lórí. bẹ́ẹ̀ olóòtú. mo fẹ́ mo fẹ́ kó clear sáwọn èèyàn. bẹ́ẹ̀ ni gbogbo táwọn èèyàn bá ti mú wá Hmm. orí nǹkan tá à ń fún ṣe yẹn gangan gan ní food supplement yẹn la máa ń kó lé lórí àádẹ tún wá gbé fún wọn lákọ̀ọ́kọ́ tí wọ́n fojú wọn rí nǹkan tá à ń fowó wọn dókòwò lé lórí ká tọwò torí tọwò la máa dun ọbẹ̀. ẹ ẹ kọ́kọ́ fún wọn ní. food supplement yẹn. supplement tó wọ̀ tó iye tí wọ́n bá fẹ́ kọ́kọ́ fi dókòwò. bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n kọ́kọ́ gbà á. ok tí wọ́n bá gbà á ìyẹn jẹ́ bí lẹ́yìn yẹn ẹ wà máa fún wọn ní owó ní ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà. ọ̀sẹ̀ mẹ́fà tí yóò sì yẹ. bẹ́ẹ̀ ni. ìgbà wo ni wọ́n gbowó yẹn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà dà odidi ọdún kan ni wọ́n fi gbà á. wọ́n fi gbà á capital tí wọ́n invest ńkọ́ owó tí wọ́n fi bẹ̀rẹ̀ ńkọ́. àti ojú owó àti èrè ní iṣẹ́ freedom synergy pool láti papọ̀ náà máa fún wọn ní ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà bẹ́ẹ̀ ni. nígbà tí eh, wọ́n gba interest lórí owó wọn. exactly olóòtú bó ṣe rí gangan lẹ́sọ̀rọ̀ yẹn. so gbàtí ó bá fi pé ọdún kan yẹn wọ́n ti gbàjọ owó. bí èlò ni wọ́n ti gbà báyẹn. ẹ owó tó kéré jù tán lè fi darapọ̀ mọ́ iléeṣẹ́ wa ní fifty thousand naira. ok ṣé tó bá darapọ̀ mọ́ iléeṣẹ́ wa pẹ̀lú fifty thousand naira gbogbo hmm. tó máa rí láàrin ọdún kan yẹn jẹ́ hundred thousand naira. a jẹ́ ah, pé ìlọ́po méjì ni ìlọ́po méjì bẹ́ẹ̀ ni ìlọ́po méjì owó tó fi dókòwò pẹ̀lú wa ni ó gbà. ok adẹ̀lẹ́ka káàkiri orílẹ̀-èdè nàìjíríà torí pé ògùn wa dá wa lójú ni alẹ́ka hmm. ní Ṣakí sub twenty two Safra filling station la wà nílùú Ṣakí then Ìlọrin a wà ní number one seven one suit seven b Santos plaza opposite access bank la wà nílùú ìlọrin ìlú ìjẹ̀bú ọlọ́run tún fi wá lọ́lẹ̀ ńbẹ̀ ní twenty five slash twenty six debas plaza beside uba ibẹ̀ la wà ní wo road pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ tone office suite forty six ibẹ̀ la ṣùgbọ́n ní challenge nílùú ìbàdàn bíbà yìí bàbá mi ìdùnnú fi wá lọ́lẹ̀ sí suite a five choice plaza ibẹ̀ la ti ń ta bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ní dojúkọ glow office ni ìwọ́n tá a bá rẹ́ nǹkan tó ń bọ̀ tàbí tó tẹ̀ fẹ́ bá wa dòwò pọ̀ tó yóò tiẹ̀ sí nàìjíríà tàbí lókè òkun ó lè pe àwọn nọ́mbà yìí ẹ send yes àti location yín sí nọ́mbà yìí tàbí kẹ́ ẹ whatsapp nọ́mbà tí mo fẹ́ pè yìí zero eight one four four nine nine zero zero two seven ẹnìkan sọ wọn lé pé ah, ah mi ò gbọ́ dáadáa tí kú iná mò ń kú lọ torí mo ṣe wà ń bí màá tún tún pè zero eight one four four nine nine zero zero two seven àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa ti wà ń kalẹ̀ tí wọ́n ṣàlàyé fún ilẹ̀kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe gbé gbà. ẹ ṣeun. ẹ ṣeun. ẹ ayé gbà wáyé o ayé yìí ọkùnrin tuntun ayé máa lé àti jẹ́wọ́ irú ẹ̀ ń kọ́ ọ̀nà owó lèèyàn á gbà bó lèèyàn ṣe fẹ́ sọ. hello wọn làwọn ti stop wọn làwọn ò ṣe mọ́ o. Ah, ọ̀rọ̀ rẹ dọ́wọ́ ọlọ́run ọba o kọlọ́mọ kọlọ́mọ bẹ lọ́wọ́ ọba gidigidigidi tọ́gbọ́n mi yànnà ń jí gbé mhm. ẹ̀sán dé nìyẹn kéèyàn ronú kókó tí ọba tó yóò ronú ẹ̀ dáadáa. Ah, ọlọ́run ọba gbogbo nǹkan lọ́lọ́run ọba gbọ́ ọlọ́run ọba ọba ẹ̀sán ni yóò sọ ẹ̀sán hmm. fún oníkálukú kan kéèyàn ro kẹ́kọ́ tó ṣe síwájú kó tó ṣe tẹ́ tó wá padà sí máa ro kọ́nà ọba kọ́dà fún fún fúnjẹ́ tẹ̀sí gbogbo wa alájì láfíà sọ̀rọ̀ láti sẹ́gun gbẹ̀rẹ̀. alájì kò ní bàjẹ́ fún kò sí bó lọ lọ lọ lọ ń padà bọ̀ àtúbọ̀tán ló burú jù. Ah! bẹ́ẹ̀ ni kò sí ní téèyàn ṣe téèyàn bí yóò dùn lórí titi ẹ̀ yóò dùn lórí àwọn ọmọ bí yóò dùn hmm. lórí àwọn ọmọ ó lè dùn lórí àbúrò àbí mọ̀lẹ́bí kò sí téèyàn ṣe tán téèyàn ṣe gbé ṣèbí ìyá tó bí ìyá òkúkú mọṣẹ́ tó ń ṣe dìsìn. èsì yóò dọ̀bálẹ̀ yóò sọ fún ya ẹ pé mọ́mì ẹ máa lọ abúlé o. kí ni mo sọ lẹ́ẹ̀kan mo ní mo níṣẹ́ sọ fún màmá yín ó lóun ò lè sọ ó lóun ò lè sọ oníbò lòun ṣe fẹ́ sọ fún pásítọ̀ òun gan sìn torí pásítọ̀ lòun fún òun gbowó lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ wọ́n ní kó lọ jẹ́wọ́ fún pásítọ̀ ni o. bó ló ṣe fẹ́ jẹ́wọ́ fún pásítọ̀. ṣó wá. Ah. bó ló ṣe fẹ́ sọ dádì dádì ṣọ́ọ̀ṣì o ẹ jọ̀ọ́ olúwa ọ̀rọ̀ yìí lọ́wọ́ o ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ṣe rántí bra paul nígbà tí wọ́n fi jí wọn gbé. tí wọ́n wá wọn báyìí ṣe mọ̀ pé àwọn èèyàn kọ́ sọ pé. hello. hello. ẹyí rédíò yín lẹ́nu mọ́ ẹ kú ọ̀lẹ́gbẹ̀ẹ́ tẹ fi ń gbọ́ wa. ẹ kú rọ̀lẹ́. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. sálíù ní láti akínmárin. kó lọ jẹ́wọ́ náà ni. Ah, bó ló ṣe fẹ́ sọ. yóò gbìyànjú yóò jẹ́wọ́ bá náà ni. tó bá jẹ́wọ́ tó bá sọ fún pásítọ̀ yẹn kí ló likely kí pásítọ̀ yẹn sọ kí ló likely kó ṣe. pastor pásítọ̀ lè kọ́ lóòótọ́ ṣùgbọ́n ó ṣáà ti sọ tinú ẹ̀. Ah. ọ̀dà ìhà olè yín wá rí sí pásítọ̀ tó ń gba ìdá mẹ́wàá yẹn tó ń gba ọrẹ. ọlọ́run ò farahàn rárá pé owó yẹn ò mọ́. ọlọ́run lè farahàn ṣùgbọ́n ojú kòkòrò rẹ̀ ò ní jẹ́ kó tó. olólóye hmm. tó ń lọ sí electrification convention ground. convention ground. ń bọ̀ dárúkọ mílíọ̀nù yẹn. èèwọ̀ lọ́mọ èyí lọ ń gbò sí báyìí ẹyẹ mọ lọ ẹyẹ mọ lọ. tí mo máa ń gbò sí báyìí náà. Ah. àwọn òpólò kan. ní kí ni. Ah, ọgbọ́gbọ́ lóhùn tó sọ lẹ́ẹ̀kan Mr Ayéfẹ́lẹ́ ẹ ti rí ẹ fẹ́ sọ pé ẹ ti rí àwọn nígbà tí mo ní ẹ̀yìn mélòó ni ẹ ẹ fẹ́ sọ pé ẹ ti rí àwọn criminals àwọn kidnappers nìyẹn o. Ayéfẹ́lẹ́ ní òun kàn ní kí n máa. mo ní kí n béèrè pé ṣé hello. èmi dẹ̀ kàn á gbé ni mi gbé ọ̀nù mi gbé ọ̀nù nọ́mbà tẹ́lẹ̀. hello ẹ kalẹ̀ ẹ ra o. ẹ kalẹ̀ sá fèsì láta fún wa. ẹ ó máa ní láti jẹ́wọ́ náà ni. yóò pè ya rẹ̀ jókòó àbí. Ah, gbogbo ohun tó bá gbà gbogbo ẹni tó bá mọ̀ pé yẹ kóun ò jẹ́wọ́ fún náà ni ó pè. tó bá jẹ́ abiyamọ tòótọ́ tán bá sọ orú ẹ̀ fún un kí ni ìyá yẹn likely kó ṣe ṣé kò ní. ìyá yẹn lè kú. kí ẹ rí kíyàn sóòótọ́ ó fi ju kíyàn wá parọ́ lọ torí oh, tó bá tó fẹ́ni tí bá ṣẹlẹ̀ ọkàn rẹ̀ á sì láyé á sì sí lọ́rùn inú ọlọ́run gádùn fún yẹn. àwọn náà ń gbọ́. bẹ́ẹ̀ ni wọ́n á mú ọlọ́run ọlọ́. àwọn sọ pé àwọn máa ń gbẹ́tò yìí dáadáa. wọ́n ní láyé ká nígbà wo ni wọ́n ṣe operation last. ó rántí wọ́n wá ní káwọn sọ ti tòótọ́ wọ́n ní twenty eighteen. làwọn ti operate last. pé àwọn ò ṣe mọ́. kí lẹ wá ń ṣe ń sìn wọ́n ní bufface bábìn mi eh, eh, àti àwọn mi. wọ́n tún wá láwọn business kan tá à ní í dákọ̀ o mm. wọ́n ní táwọn rọra ń ṣe wọ́n ní yẹn làwọn face. wọ́n ní ilé iṣẹ́ wọ́n ní wọ́n uh, ilé iṣẹ́ kan wà tó jẹ́ pé ó máa ń gbé káàdì eh, tẹ́ ń lòdù yìí tó máa ń gbé fún yàn ṣe wọ́n ní láti gbà yẹn táwọn ti rí opportunity yẹn làwọn ti card àwọn ń ṣe card àwọn ń ṣe hmm. car wash àwọn dẹ̀ ń ṣe. láwọn rọra ń ṣe wọ́n ní ó dẹ̀ ń bọ́ọ̀ náà tún ṣe ń ṣe káàdì. èmi ọmọ ṣáà tún wọ́n ti kì í ṣe pé torí pé ìyá wọn sick ni wọ́n ṣe sọ pé àwọn àwọn jáwọ́. Eh àmọ́ gbà tí sickness ya wọn dé. ẹnìkan ní ìyá rere ò ṣe ní mọ irú tọmọ ẹ̀ ṣe ẹ̀ gbọ́ ni anífẹ́ ó ní car wash ó ní barbing salon ìyá lè rò pé ìwọ̀n bantí tó fi ń rówó nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tó wà nílé gan ni òmọṣẹ́ tọkọ rẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin sì ni tí wọ́n ń wá sí ntòbìnrin mi ń wá sí. tó ń ti ọkọ ẹ̀ sí. ẹ afẹ́ àwa náà fẹ́ afẹ́ a fẹ́ up to a fẹ́ up to tóbìnrin bá ti ń sọ fún ọkọ ẹ pé ntẹ gbẹ báwọn ẹgbẹ́ ẹ ṣe báwọn ẹgbẹ́ ẹ ṣe má àwọn ẹgbẹ́ obìnrin mi tẹgbẹ ẹ rà fún obìnrin mi ń ti ọkọ ẹ ṣe tí ò yẹ kó ṣe ó sọ bẹ́ẹ̀ lẹ́yìn. òun náà ló gbára ẹ ní títì ó gbára ẹ ní títì gbọ̀ngbọ̀n kan ò sí ẹni bá tirẹ̀ ló kù. ó bẹ́ẹ̀ ni gbọ̀ngbọ̀n kankan ò sí. kí wọ́n mi lọ síbo. mi bo ló ń tì mí lọ. Ah. ǹjẹ́ ǹjẹ́ náà nu. at the end of the day ìwọ ló mọ jìyà ẹ̀. Hmm kọ́lọ́run tẹ̀ ṣàánú ọkùnrin náà ni. aṣọ ètò pé pé o fẹ́ tọ́ tẹ́yàwó lọ́rùn àbí tẹ́ ẹ pé màmá jìyà lórí ẹ ló wá jẹ́ kó o ṣe nǹkan tó ah. jẹ́ pé àtúbọ̀tán onítọ̀hún òfin ní kò ní. èmi ò mọ bó ṣe fẹ́ jẹ́wọ́ o èmi ò mọ o wọ́n lọ́nu ẹsẹ̀ yárò tí wọ́n lọ jẹ́wọ́ fún pásítọ̀ tí ò tẹ́nu rẹ̀ o. hello hello ẹ ọjà àti ajé mm. mo ń sáǹtì láti uk mo kí ọjà yes ma. ẹ kú bẹ́ẹ̀bì ìròyìn asọ̀pọ̀ lágbára ọlọ́run àmì ma ẹ ṣe ẹ ṣe ma. ẹ ṣe mọ̀ pé báyìí náà ti sọ ó ló da kí wọ́n tòbi tọ́ kó hmm. kú ní kó wà láàyè pẹ̀lú ìrọ̀lọ́ ẹ̀yin àgbàlagbà rẹ̀ máa ń sọ yí pé tó ìjọba lọ lójú ọdún ṣe mọ̀ ọlọ́run àti ọmọ lè ṣe. kòtù bẹ́ẹ̀ sọ ní kókò yẹ kó lọ fún yẹ́ ẹ̀mí náà. tó tó bá yẹ kó yẹ náà láti kó even what bible said that um, um, confess your sin and go out and do no more. so kó lọ jẹ́wọ́ ó bẹ́tà kó lọ jẹ́wọ́ ń kó wá kú kó kú kú oró rọ ṣe lè fún èèyàn yorùbá náà lọ́jọ́ máa ń sọ yí pé um, ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ dájọ́ ọlọ́run ní ẹsẹ̀kẹsẹ̀ ni so the best thing kó lọ jẹ́wọ́ kó lè rí um, um, ayé lò àdúpẹ́ mọ́. àwọn kankan wà tó jẹ́ pé. <laughs> kéèyàn wà realistic ó ṣòro ṣe. Mm, èmi ò gẹ́gẹ́ ṣe. torí ìyá ìyá béèrè pé wáyé tó lè fi gbé òun lọ sábúlé. àwọn kan wà tán máa ń jẹ́wọ́ fún pope àwọn kan mm. wà tán máa ń jẹ́wọ́ fún pastor church wọn mm. àwọn kan wà tó jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ tán bá ti rí pastor ìránṣẹ́ ọlọ́run wọn tí wọ́n bá ti sọ fún wọn pé dádì mo ṣe nǹkan báyìí mo ṣe nǹkan báyìí wọ́n máa free gbígbà tán jẹ́wọ́ fún ọlọ́run of course ilẹ̀kùn ni pastor ó ṣí sílé ó ṣí síta. ntẹ́mi ń rí tẹ́mi rí bíi eh, obstacle fún man hmm, yìí hmm. ni wípé ó mọ̀ eh, pé ẹni tó tán ti ń fojú olówó wò ń tẹ́lẹ̀ then ó ní wọ́n máa ń sọ̀rọ̀ eh, eh. ó ní gbogbo ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ ó lè dé inú ìjọ olórí pew wọn a ah. máa fi sọ̀rọ̀ yìí pé broda lágbájá lágbájá ìjẹ́jẹ́ mọ̀ yìí pé. àmọ́ pásítọ̀ mi ìtọ́ bá ti bóyá olùkọ́ mọ̀ gbọ́ ẹ bá ń gbúròó lágbájá àwa tá a ṣiṣẹ́ fún ni. ẹ <laughs> ló náà ni mò ń sọ àní tó bá ó ní máa yẹn ó ní pásítọ̀ yẹn máa ń sọ̀rọ̀ gan ó ló lè dé orí àga ìwàásù kó wa máa sọ pé ǹjẹ́ jẹ́ mọ̀ pé broda lágbájá ní láti wá bá òun tó confess fún òun. wọ́n á ní ṣé bíi éèjì wo ni wọ́n àwọn ni wọ́n ti dàgbà díẹ̀ kì í ṣe ní tíyẹn lè ṣe kinní mọ́ ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ bóyá kí wọ́n kọ́ bí lẹ́tà kó kọ lẹ́tà sí pásítọ̀ <laughs> ìyẹn gan ló burú jù torí pásítọ̀ àfi lẹ́tà yẹn hàn àfi hàn deacon ọkọ fi hàn deaconess ọkọ fi hàn ìyàwó ẹ̀. tán bá pè bọ́ ṣe pè yín náà ńkọ́. ìṣèbó hide number ni. ẹ hide number fún pásítọ̀. ok kó hide number kó pe pásítọ̀ kó má wàá lọ church yẹn mọ́ kó sì sọ tí ó sọ kó sì relocate. tó bá tó bá sọ tán pásítọ̀ yẹn máa ń sọ̀rọ̀ gan tí pásítọ̀ yẹn bá sọ pé ẹni bá rí broda lágbájá. ẹ dákun ọlọ́pàá ń wá o. <laughs> kó má sọ pé ọlọ́pàá ń wá pé broda lágbájá sọ báyìí sọ báyìí sọ báyìí ṣùgbọ́n òun ti ń try number wọn láti gbà yẹn kò lọ nǹkan àwọn nǹkan tí wọ́n sọ fún òun rèé ẹ̀mí wọn sì ṣe pàtàkì fún ìjọba ọlọ́run Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. I wan tell you the secret of better food na the no chicken and classic seasoning powder. The ingredient dem take make am eh na natural by nature like real chicken, rosemary, black and white pepper, garlic onion, parsley, mushroom, coriander. If you knack no seasoning powder for inside your jollof, fried rice, egusi and all other soup eh, you go know say flavour pass flavour. No seasoning powder natural by ingredients. Bang by Flavor. But don't you find that when you talk about find out the remedy, they learn from where we did. Because to find it easy for me. I wonder that is what we say easy way well, for me. Now linking my NIN to my glow line. Eh, don't tell me play. I think just vex that pick up my phone. Go use the USSD code by dialing star 109 star my NIN hash. Or quickly, I go just text my NIN to 109. I think also visit glowworld.com slash NIN on top my super fast internet. If I come the area we'll be saying. glow word near me, eh? Now just walk enter. And if you don't forget your NIN, die star 346 hash, you don't get them back. So people there, they call the ask question. Eh, we don't call register for NIN. Don't worry yourself. Just walk enter any nearest glow word. No let them disconnect you from all their amazing voice and data offers where they inside glow. Linking your NIN. That's safe and it's 100% free with zero wahala. Glow, grandmasters of data. káàbọ̀ padà. èmi ò bá sọ pé kan jẹ́wọ́ fún pásítọ̀. ó dẹ̀ jẹ́wọ́ fún màmá ẹ̀. reasons mo fi sọ bẹ́ẹ̀ ni pé pásítọ̀ yìí ò ní fẹ́ sọ síta. ìdí. ìdí ni pé látijọ́ yìí ni pásítọ̀ náà ti ń gbowó hmm. tí wọn dẹ̀ mọ̀ di iṣẹ́ tí wọ́n ń ṣe pásítọ̀ mọ̀ pé èébú àlọ́ ń ta hun tàbọ̀ ń ta ẹ̀ táyé bá bú máa yẹn tó máa sọ so, ayípadà bọ̀ abú pásítọ̀ náà pé ẹ̀yin náà tẹ́ ẹ̀ mọ̀ di torí wọ́n ti kópa ribiribi nu ministry bu ah sorry nu ministry àràndádì mm-hmm. eh, wọn nu olúwa. ẹ bọ̀ ṣẹ́jọ́ pásítọ̀ ni. Ah, láyínká ẹjọ́ ni o. ṣé wàá yẹ báwo ni pásítọ̀ ṣe fẹ́ mọ̀ pé. báwo lè yẹn ṣe máa gbé òkè o ó sọ̀kan o pé mọ̀jà sọ̀rọ̀ so ẹni yóò wá ní kò ní ìmísí kankan lára mọ́ tọ́lọ́run á fi sọ fún pé owó tó ń gbà yìí. dúró bó ní mi sí jù bẹ́ẹ̀ èṣù eh. máa ló ok ẹnìkan ló ń san. ten billion. <coughs> mi ì fẹ́ sọ bẹ́ẹ̀ straight ká ní pé ẹnìkan sọ pé òun san ten million mọ̀ pé million mm. ó san mm. ten million fún ilé ìjọsìn kan pé mm. ìdá mẹ́wàá ni irú iṣẹ́ wo lẹni yẹn ṣe bó jẹ́ contractor tó wá rí ten million ok ten billion lẹni yẹn ló san ten billion fún ilé ìjọsìn fún pásítọ̀ kan irú business wo ló ṣe tó fi make profits of ten billion. Mm. so tán bá gbé ten billion wá fún ẹ nísìnyí eob wàá sọ pé torí ìránṣẹ́ ọlọ́run ni òun ní gbà á ten billion. down down down down. no èmi ò ń pastor. but okay bó o ṣe ṣe pastor ẹnikẹ́ni kankan eh. dédé sọ fún ẹ pé ah ọlọ́run kọjú sí ìṣe lóore o kó kàn dédé wú ẹ sùsùsù ìṣèbó ló ní ìdí owó ń jọ sí. tọ́lọ̀ ń sọ pé kí n gbà á. no èmi ò ń pastor. pastor hmm. eob.